كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته الأزواج وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته adamati ọlọ́run ọba dá ọmọ ẹ̀dẹ́ ó ní pé bí ìbá ṣe pé òfin ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ló tẹ̀lé yóò ṣìṣe torí tí ìbá ti ṣe òfin ọba adẹ́dà ló tẹ̀lé ìfẹ́nú ni ó tẹ̀lé ìfẹ́nú olúkálukú yapa síra wọn kò dẹ̀ sí kí ìfẹ́nú ara wa mọ́ wọn ló fi jẹ́ wípé gbogbo ìjọba tó bá wà lórílẹ̀ tó ní ká fún olúkálukú ní ààyè kó tẹ́fẹ̀ẹ́nu rẹ̀ lọ́rùn ìjọba orí burúkú ni ló fi jẹ́ wípé ìtaàfi máa ń wọ̀n jọba ìjọ yanjú ìjọ yanjú ó ní wípé báwo ló ṣe ń pa òfin ọba dẹ́dà máa tó bí ìjọba bọ́bá ṣe ń pa òfin ọba dẹ́dà máa tó a sọ pé ah ìjọba dáadáa leléyìí tá a fi tiẹ̀ ṣe àríkọ́ṣe láti lo ìṣesí rẹ̀ nínú àwùjọ ṣùgbọ́n tó bá ti fi di wípé rárá ìjọba dá lérí wípé rárá o kólúkálukú tẹ̀fẹ́nu rẹ̀ lọ́rùn orí burúkú ni kọba adẹ́dọ̀ yà wá yarú ẹ̀ ní ìjókòó tó kọjá lọ amẹ́nubà wípé ìtẹ́fẹ̀ẹ́nú èèyàn lọ́rùn pàápàá jùlọ níbi ṣáwà tí ọba adẹ́dà dá mọ́yàn lára nǹkan méjì ni ọba adẹ́dà fi fẹ́ ká kó ló fi dá àkọ́kọ́ láti fi fún wa ní efa ìyẹn kóraró kò nídìí ìṣekúṣe ìranù èkejì. E òun ni wípé fi ṣe àlékún nínú àwùjọ à ń bímọ. Allah subhanahu wa ta'ala wá gbé kalẹ̀ wípé ẹ̀dẹ́ ènìyàn kò ní jèrè ìgbésí ayé kò dẹ̀ ní rí yọ̀nà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tayo bá tayọ àlá tí ọba adẹ́dà láàlẹ̀ fi gbọ́ bùkátà la fi sọ nínú ọ̀rọ̀ wa tó kọjá lọ wípé èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfa ó ní wípé alistimna haramu torí wípé èèyàn sí nítòsí obìnrin rẹ̀ tàbí kò tíì sagbára fún láti ṣègbéyàwó kó a máa fa bẹ́ẹ̀rẹ̀ ṣeré kó fi di wípé ó bí a bùkátà ṣáwà haramu èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù torí wípé kí ni yàtọ̀ sí pé ọba adẹ́dá ò fi rán òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kí ló fi rán òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé ẹ̀yin ọ̀dọ́ ò torí ṣáwà pé ká bí àbùkátà ṣáwà ọmọ ń ti ọ̀dọ́ gbọ̀ngbọ̀n ju àgbàlagbà lọ ó ní ẹni tó bá lágbára báyìí nínú yín o kó ṣègbéyàwó ìgbéyàwó ó nìkan ni. Kani, mahalu salim níbi ìdí àbùkátà ṣáwà ó ní ọwá o kọjá pé ìdí kan tàbí kejì ó kọ́ di èyàn ò tí ì rí èyàn àti ìyàwó rọrùn ààwẹ̀ ní kẹ́ máa gbà torí pé kí ni yóò kóyàn rò ó níbi ìranù torí pé tíyàn bá ń gbà bó ṣe gbà yìí máa dí àwọn èso rere tó pọ̀ òjíṣẹ́ náà sáà sọ́nà fi ṣe kìlọ̀ ó ní lẹ́sà sọ́ọ́ fi riwaya lẹ́sà síyá minal akli wa shurb à ń gbà wọ kìí kóra rókò níbi jíjẹ tàbí mímu ìnàmà sọ́ọ́ òfi riwaya ìnàmà síyá minal lagwi wa rafas ìsọkúsọ àti ṣekúṣe òun ni àwẹ̀ dálé lórí torí pé kí ni kí ni ráyà àwẹ̀ ráyà àwẹ̀ ni wípé kí wọ́n sún adé mọ́tàbà èyí tó ga jù nínú ìgbàgbọ́ kí ni mọ́tàbà òun ni wípé ká máa lògbésí ayé wa. bí ìgbà tá rí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala bá a tiẹ̀ báwo ò rí ká mọ̀ pé ó ń wò wá ọmọ ń tàn rò ọgbọ́n ń tàn sọ orí ń tàn ṣe gbogbo ìgbà tí ìṣesí ẹ̀dá bá ti ń dálé lérí eléyìí ìkọ̀kọ̀ rẹ̀ àti gbangba rẹ̀ ó papọ̀ sí dáadáa torí ó wà ní kọ̀kọ̀ ó wà ní gbangba ẹ̀rí ọkàn máa jẹ́ wípé Allah subhanahu wa ta'ala ọmọ tó ń rò ọgbọ́n tó ń sọ orí tó ń ṣe ni Allah subhanahu wa ta'ala fi ń sọ fún wa wípé fama man khafa maqama rabbihi ẹni tí ó ń páyà wípé ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ó dúó léhùn lórí ń bẹ lókè ọmọ tó ń rò ọgbọ́n tó ń sọ ó dẹ̀rí tó ń ṣe báyìí wa kọ̀ fún ẹ̀mí rẹ̀ pé kẹ́mi òun ṣe ìfẹ́nu tó yapa sí ti ọba adẹ́dàá là kalẹ̀ wọ̀nìfà iná jẹ́nẹ̀tẹ̀ yẹlẹmà wà àlùjẹ́nà ẹni dára òní ó jẹ́ ibi gúnlẹ̀ sí fún olúwa rẹ̀ kọ́lọ́mọ́sá sí bẹ́ẹ̀ fún wa torí àlùjẹ́nà kò sẹ́mi tí ó wọ̀ illa nafsu muslima àfẹ̀mí tó bá juwọ́ ju sẹ́lẹ̀ fún un tí ọba adẹ́dà ń fẹ́ kí èé ṣe wípé n tó ń fẹ́. lójíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam fi ń ṣe kìlọ̀ ó ní man khafa adlaja ẹni tí ọba ń páyà ewu yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ń túmọ̀ kí ni ẹni tí ọba fẹ́ wọná yóò pòfin ọba adẹ́dà mọ́ wa man adlaja balagal manzila ẹni tó bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò gúnlẹ̀ sébù tí a yọ òjíṣẹ́ náà sọ́lá sọ́lá wa sọ pé inna sil'ata Allah ghaliya ntọ́lọ́ ọba tó gbé síta ní ọjà tó ń tà tó ní ká láyé o ọ̀wọ́n o ọ̀wọ́n kì í ṣe pọ́ńtọ̀ inna sil'ata Allah al ntí ọba adẹ́dà gbé síta tó ní ká wá ná ọjà tá a wá ná yìí wọn là àlìjánná ọ̀kanú méjì ni ìmọ̀ àjánná àwọn náà kọba adẹ́dà kọ́mọ́sá àfi àlìjánná kó fi ta wá lọ́rẹ. Allah subhanahu wa ta'ala ọdún wa kì á ń lọ nuhama mantaga ẹni tó kọjá àlà ọba adẹ́dà tó láàlẹ̀ tó fi ránjì ṣẹ́ná Muhammad sallallahu alayhi wa sallam wa athara al-hayata ad-dunya jẹ́ kí. yìnyín ìsòdò tayé òun ló jẹun ló lékè jù nínú ẹ̀mí rẹ̀ nínú isorosi ìsọ̀rọ̀sí àti ṣẹ́sí láyọ̀rọ̀ jù min Allah ìsábà kò tẹ̀ lérò kò rò ó wípé ọjà yìí ń bọ̀ wá tú á lọ síwájú ọba adẹ́dà láti ṣèṣe láti lè ṣàkáǹtì tẹ̀ wá <laughs> òjíṣẹ́ náà sọ̀rọ̀ Allah subhanahu wa ní kó fún wa wípé iná jahim ìyẹn mahawa ó ní ibùgúnlẹ̀ sí rẹ̀ ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣègbìyànjú láti kóra rẹ̀ níjàánu kó má jẹ́ kí ìfẹ́nu kó má gbé òun ṣìnà níbi tó yẹ sínà ìsìnàdé Allah subhanahu wa ta'ala ó ní rírìn bèbè rẹ̀ gan haramu kámọ́tì ẹ̀rín bèbè rẹ̀ kamarin lédè rẹ̀ láàrin ọmọ ẹ̀dẹ́ èèyàn sọmọ ẹ̀dẹ́ èèyàn nù ní ibi tí Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ náà sáà sọ́nà wá kìlọ̀ ó ní ẹni tó bá gba ọba adẹ́dàgbọ́ Allah subhanahu wa àti ohun òjíṣẹ́. na kò gbọ́dọ̀ súnmọ́bìnrin nílé ìyàgbẹ́ orí burúkú ó bá àwọn ẹlòmíì wọ́n kọjá hádù àlà ọlọ́run ọba níbi wípé tasawurat ìròrí àti ìgbé àwòrán burúkú ṣetán lẹ́nu tí láàlẹ́ yìí ó gbé sí wọn lọ́pọlọ débi wípé wọ́n ń wò pé eléyìí sísun mọ́bìnrin lójú ibi tí Allah subhanahu wa ta'ala là kalẹ̀ ìṣesí àwọn ẹni jọ́hun ni adventure ṣì kù táwọn ó ṣe pẹ̀lúbìnrin àwọn wọ́n máa sún mọ́bìnrin nílé ìyàgbẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní mùsùlùmí ò ṣe lé kì í ṣe ẹ̀yìn nìkan ìyàwó tó jẹ́ téèyàn gan gan gan àsìkò ń bẹ tó jẹ́ pé èèyàn ò lè wọlé wọlé tọ̀ kí ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làǹtọ̀ Allah subhanahu wa ta'ala ní kò sọ fún wa ó ní yas'alunaka 'anil mahid wọ́n ń bi ọ́ léèrè lórí obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù kí ni ìbéèrè tí wọ́n béèrè tá a lè súnmọ́ wọn ní ojú ara wọn nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù Allah subhanahu wa ta'ala ní kúlẹ̀ hadha sọ fún wa wípé ẹ̀gbin ni ìdọ̀tí ni kọ̀tọ́ fúnni tó bá lòun gba ọba adẹ́dà gbọ́ ó dẹ̀ mọ̀ yí pé òun wá ẹ̀san re níwájú ọba adẹ́dà ńjọ́ gbẹ̀ndàlkíámà torí ìgbádùn obìnrin ẹ̀sìn ni ìkóraró fún gbádùn tó bá ti di pé ó fẹ́ kọjá àlàǹbì tí ọba tí ọba lọ́nà tó là kalẹ̀ ẹ̀sìn ni méjèèjì lẹ̀sìn nígbà tí òjíṣẹ́ náà sọ wípé a ìsúnmọ́ àwọn ìyàwó yín gan ládàá wà ń bẹ̀ wọ́n ní a èèyàn ó jẹ́ gbádùn yóò tún gba ládàá òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ní tẹ́ ẹ bá fi lọ́ọ́ ṣe ń tọ́lọ́run ọba ọ̀fẹ́ kí n lẹ́ gbà wọ́n lẹ́ṣẹ̀ ó ní ìdàkejì ẹ̀ṣẹ̀ òní ládàá. kọ́dà àmọ́ bẹ́lẹ̀ bẹ́lẹ̀. torí eléyìí gbogbo nǹkan tí mùsùlùmí tó fẹ́ ṣe ẹ̀sìn ni tó ń túmọ̀ sí wípé tó bá fẹ́ ṣe ẹni tí ó máa tẹ́tí sófin rẹ̀ ó ní Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ti fi ránṣẹ́ náà sallallahu alaihi wasallam táwọn ẹni rẹ̀ àkọ́kọ́ tí wọ́n dúó lé lórí lẹ́yìn dínà rìwáyà ẹ̀sìn àkọọ́lẹ̀ ni wípé àwọn ẹni nínú àwọn tí ọba adẹ́dàá lòun yọ́nú sí. Si òun ti gbaṣẹ́ wọn wọlé àwọn náà ṣe bẹ́ẹ̀. Allah subhanahu wa ta'ala ṣe kìlọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ léètọ́ kọjá wípé ká súnmọ́ sínà èèwọ̀ ni haramu ni orí burúkú ni kásẹ̀ tó wá máa sọ pé kọkùnrin ọ wá máa kí ọkùnrin mọ́lẹ̀. àwa sọ pé yìí máa kọjá àlà o tíyàn bá ti kọjá àlà kan tí ọba arẹ́ra là kalẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí yẹ̀gẹ̀rẹ̀ nu yóò máa da fún ni tí ó fi máa ṣe ń tí orí rẹ̀ gan ò ní wò wípé òun lè ṣe torí pé kí ni falamma zaagu azaaga Allahu qulubahum wallahu la yahdi al-qawma al bá ti yẹsẹ̀ kó lójú ọ̀nà òdodo ọkàn náà yẹ kú òǹbẹ̀ tọkàn bá ti di kò òní lè dánwò. torí ó ti fọ́jú inú kọ́ máa yàtọ̀ láàrin tó da tí ò mọ́ amẹ́nubà wípé ìyí máa sún àwọn ẹlòmíì débi wípé wọn ó kí ẹranko mọ́lẹ̀ wọn lè má sùn. àti ìjànú ń àwọn tí wọ́n tiẹ̀ ti fẹ́ nínú wọn ẹranko wo ni wọ́n fẹ́ ajá mọ́lẹ̀ fọ́lọ́kù bẹ́ẹ̀ náà hùmà kìláàb kìláàb náà kí ni yàtọ̀ láàrin wọn àwọn ajá àná kí ni yàtọ̀ kìí ṣe yun nìkan <laughs> ẹyẹ wọn ń sùn omi ń bẹ yẹn sùn kí fa eléyìí tí nǹkan bá ti kọjá hard ààlà tọ́ba adẹ́dà fírì iná ló kù àṣìṣe ṣiṣe ṣiṣe ṣiṣe ni tíjọba wa bá mọ ìṣesí rẹ̀ lórí yí pé kólúkàlùkù máa tẹ̀sẹ̀ ẹnu rẹ̀ lọ́rùn orí burúkú ni òbí jẹ́ pé gbogbo mùsùlùmí tọ́ba ti dé ipò ntọ́kọ́kọ́ gbọ́dọ̀ ṣe gbìyànjú wípé kọ́ mọ́ gbalẹ̀ oníṣẹ́kù. àwọn olórí tí wọ́n ń sọ wípé bóyá gbogbo wa lájọ wà kólúkàlùkù máa ṣe tiẹ̀ tí wọ́n ń náwó láti gbé ṣírùkù lárugẹ wọ́n lọ́ọ̀hì wọ́n jẹ ìyà rẹ̀ ní gbangba ọjọ́ ìgbéǹde àríkíámà àì gbé ṣírùkù lárugẹ ló fi jẹ́ wípé gbogbo ibi tá a bá dé ah, òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ṣé àbòsí ló ṣe ni tí ọba adẹ́dà fi ránṣẹ́ tọ́wá àwọn mẹ́rin ló bá láyé ó bá àwọn alal kitab ó bá àwọn mushriki bóò ló ṣe ṣe muamala pẹ̀lú gbogbo wọn Allah subhanahu wa ta'ala ó ní kó sọ fún wọn ya alal kitab ta'alaw ila kalimatin sawa'a baynana wa baynakum kí ni kalimatu sawa'a baynana wa baynakum tí ẹjọ́gún tíra síwájú wa ọlọ́run ní kí n sọ fún yín Allah subhanahu wa ta'ala ẹjẹ́ ẹbọ́ bí o ẹjẹ́ adúó lórí gbólóhùn ìpìlẹ̀ gbólóhùn tó kó sánmà àtìlẹ̀ ẹlẹ́rú torí adin indallah wal islam adin fi wal ad wal islam dini rusul wal islam ẹ̀sìn kan ṣoṣo tọ́lọ́wọ́ bá gbà tọ́lọ́wọ́ sí ní sánmà àti ilẹ̀ẹ́lẹ̀ òní islam ẹ̀sìn gbogbo àwọn ọlọ́run ọba òní islam kí ni kájúwọ́júsẹ̀ fófin ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ká má bọ̀ lọ́run ọba wórogún ká má bọ̀ lọ́run ọba wórogún torí pé kí ni ẹnikẹ́ni tí ọba bọ́ ọba wórogún faqad harramallahu alayhi aljanna. ọlọ́run ọba ṣe ilé ìdẹ̀ra àlìjẹ́nà ní èèwọ̀ fún kò ní hada wa ni Allah subhanahu wa ta'ala ńgbà tí ń kà àwọn ẹrú ọlọ́run ọba tó yọ́nú sí wọ́n wa ibadu rahman alladina yamshuna ala dada hawna wa idha khatabahum jahiluna qalu salama alladina la yad'una ma allahi ilahan akhar ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق wala yaznun O to wọn àwọn ẹ̀ṣẹ̀ kankankan àwọn ẹrú ọba adẹ́dà tí wọn ò yé sí nǹkan mi yàtọ̀ sọ́ba adẹ́dà Allah subhanahu wa ta'ala wọn yìí dẹ́ pẹ́ mi wọn yìí gbẹ́ mi lórí tí ò tọ́ wọn yìí dẹ́ ṣe wọn yìí ṣe sìnà Allah subhanahu wa ta'ala kaba kó má rújú wọn ò yìí sòfin pé ọmọ lè bá ya rẹ̀ sùn. pé kí ni big deal ń bẹ̀. Ah! ẹjẹ́ àwọn àwò dáadáa ìgbà tó jíṣẹ́ lọ́sọ̀ láàṣọ là ń sọ yìí pé lẹ́yìn àṣìyàn ala ummati ma ata ala bani isra'il hazwa na'li bin na'li wa zira'an bi zira'an hatta law kana fihin man ata ummahu alaniyatan la kana min ummati man yaf'al dhalik subhanallah oni àṣìṣe orí burúkú ìyẹsẹ̀kúò nídìí òdodo gẹ́gẹ́ bí àwọn ànẹ́bí ṣe mú wá tí ọba adẹ́dà fi rán wọn tó ṣẹlẹ̀ sáwọn ọmọ bẹ̀ní Israel yóò wá ṣẹlẹ̀ sáwọn ọmọ lẹ́yìn mi náà ní sísẹ̀ntẹ̀lé ní sísẹ̀ntẹ̀lé ní sísẹ̀ntẹ̀lé lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ débi pé tá a bá rí nínú wọn àwọn tó ti kọjá lọ́hùn ẹni tó kìyà rẹ̀ mọ́lẹ̀ ń gbangba tí ń fi ń ṣoge tí ń fi ń sọ̀làjù tí ń báyà rẹ̀ sùn á rí inú àwọn ọmọlẹ́yìn nínà àwọn náà ó sì bẹ́ẹ̀. kọ́mọ́yà wà lẹ́nu Allah subhanahu wa ta'ala ó ti fún wa pé pẹ̀lú kíni pẹ̀lú bí ẹ̀sìn níbí iná Muhammad sallallahu alayhi wa sallam rí iná tọ́nu jù sọ́lá ń fọ́ ní tá a sá fún tá a sì kìlọ̀ ló fi jẹ́ yí pé kò sí ọ̀nà àbáyọ kan fẹ́ dà láti yẹra kó nínú orí burúkú tí ń bọ̀ yìí kí tí a má bàa bàjẹ́ ń bẹ̀ àfi kíni àfi ká dúró lórí ààlà ọba adẹ́dà bó ṣe fi rán jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam táwọn ẹni àkọ́kọ́ dúró lé lórí pẹ̀lú istiqama pẹ̀lú àdúrà rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab eléyìí nìkan ó ní hallu salim ọ̀nà àbáyọ kan soso tó wà fẹ́ dà ọfẹ́ ṣe nǹkan kan o ìbéèrè ń kọ́kọ́ béèrè kí ló fún ọba adẹ́dà lórí rẹ̀ bóòlù jíṣẹ́ náà fà fúlàní ṣoṣo àwọn ẹni retí ń kọjá lọ kí ni wọ́n dúró lé lórí nǹkan kan tó bá ya pa sílé yìí orí ibu ni kọ́lọ́mọjà sórí ibu na torí up and down. ara fẹ́ à ń ṣègbìyànjú àti gbéra ni but èyí tó wá bani nínú jẹ́ tó wó amálẹ́jù wọ́n ni pé lóru àná Muhammad Awwal ọ̀kan nínú àwọn ọmọ àyà wa tó ń pèpè sójú ọ̀nà sàlàfíà pé kí àwùjọ lè yanjú àfi ká padà sí ìpìlẹ̀. Si pẹ̀lú lílà alẹ́ tí ọba adẹ́dà fi wọ́n jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ọ wà ń lu Zaria ó ń ṣe gbìyànjú wọ́n pa lóru àná àtìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ náà ní nǹkan bí aago mẹ́wàá láàárọ̀ yìí ni wọ́n ṣì jẹ̀nọ́dà ọ yẹ ká wà ń bẹ̀ but eh, a tètè gbọ́ àti pé flight tí ó lọ sí Zaria straight kò sí ah, à ń bẹ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala gbogbo tó bá jẹ́ àṣìṣe fún kó bá fojú fòrò gbogbo dáadáa rẹ̀ tó ṣe tọ́lọ́n fún ṣe kọ́lọ́n ọba jí ó peléke sí ju bá a ṣe lérò lọ níwájú rẹ̀ kó bá tẹ́wọ́ gbà lẹ́rù àsìkò tí tiwa náà ọba dé kọ́lọ́n ọba kó kí ó jẹ́ ọjọ́ tó dáa jùlọ nígbésí ayé wa tí a rí ọ̀nà ọba adẹ́dà nínú rẹ̀ eré ìṣe tuntun dájúdájú òdodo àti tí ìṣòdodo táyọ̀ fi parẹ́ wọ́n máa jà náà ni ah, kí ọba adẹ́dà kọjẹ́ káwa ó lè dúró dè tòdodo kó já sọ lẹ́nu ká rò ní ọkàn ká wò níwà kọ́ pa wá sórí rẹ̀ man lam yamut bi sayf mata bi ghayri ẹni tí è ṣe ìdà ni wọ́n ipá tí ò kú lọ́wọ́ ọ̀dà tàbí ìbọn tàbọ́fà ikú kan náà ni ó pa Allah subhanahu wa ta'ala ó sọ fẹ́ni tó bá bàrà jùlọ lẹ́dà ó ní wa ma ja'alna li basharin min qablika al àti ní súnà ìgbésí ayé wípé síwájú rẹ o kẹ́dà kan máa wà lọ́gbére afa ìmẹ́ta afahumul khalidu tí wọ́n bá ń fi kú dẹ́rù ṣe báyìí ni a ṣe kìnìún ni ṣé tí wọ́n bá pa ọ́ tàbí tọ́ ọ bá àwọn ọmọ abẹ ńláyé gbére ń tiwọn ni abadan kò possible Allah subhanahu wa ta'ala ó tún fẹsẹ̀ rinlẹ̀ ní innaka mayyitun dájúdájú kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ kó kú àsìkò lókàn lókàn ní ò tí ì ìwọ muhammad sallallahu alayhi wa sallam ó jáde láyé wa innahum mayyitun àwọn náà ó jáde gbogbo yín ẹ wà lọ jábọ̀ fọba àdẹ́dà kìí ṣe kú ó kí ọ bá yẹn lẹ́rù ntí kọ́ báyẹn lẹ́rù ní sí ọwọ́ wa háàlù wo la wà nísìn ṣé háàlù tó jẹ́ pé tó bá dé á nírètí sí ọba adẹ́dàní lọ́dọ̀ ọba adẹ́dàní àbí bò kí ni tí a fi bọ́m̀bẹ̀ ọ̀nà ni àtọ́wọ́bá kásàtìlì istikfar ká má fojú tẹ́ńbẹ́lú rere bó ṣe lè kó kéré tó ìbáà jẹ́ pé kó mú tíìnì kúrò lójú ọ̀nà torí pọ́ǹpáyà pé kí ọmọ ṣe ọmọ ẹ̀dá làkejì kọ́mọ bá ṣe ní ṣùtà ìbáàjẹ́ pé kọ́ bọ́ bàtà lẹ́sẹ̀ kó o fi bomi fájámu ìbáàjẹ́ wípé kọ́ ọ̀rọ̀ mọ ìyá rẹ̀ ìdààmú kó o wá ṣe mú sẹ́ẹ̀rín sí i láti fi jẹ́ pé kọ́kàn rẹ̀ tiẹ̀ balẹ̀ fúngbà kan. ìbáà jẹ́ pé nínú oúnjẹ tí ò ń jẹ kó o kejì jẹ ìdíṣẹ́ náà ní kì í nìkan ìbáà pé kó o bu òkèlè kó o fi síyàwó rẹ lẹ́nu sallallahu alayhi wa sallam ká má fojú tẹ́ńbẹ́lú iṣẹ́ rẹ̀ láti àkẹ́rọ̀ nínú mi lẹ́nu má fojú tẹ́ńbẹ́lú iṣẹ́ bó ṣe lè wù kó kéré ma, ó lè kéré lójú wa. kó jẹ́ pé ipa tí ó kó nígbèsí ayé ẹni tá a ṣe fún kìí ṣe kékeré eléyìí pàtàkì ní gbogbo ìgbà adẹ́túnpà kíyèsí wá sí dáwọ́ ti sẹlẹ̀fíà ìpèpè sójú ọ̀nà àwọn ẹni rí tó ti kọjá lọ kìí ṣe pèpè ẹgbẹ́ ẹgbẹ́ kan ṣoṣo tí Allah subhanahu wa ta'ala ti gbé kalẹ̀ ká tó délé ayé fún gbogbo ẹ̀dá tó jẹ́ pé ẹ̀dá tí ó ṣẹgbẹ́ òun yóò jẹ́ ìyàlá yóò jẹ́ lọ́rùn òní Islam gbogbo ẹni tó bá ti ṣe ó ti di ọ̀ranyàn fún wa ká ṣe ta'awun pẹ̀lú rẹ̀ alẹ́lẹ́bẹ̀r ọ̀tọ̀kọ̀ọ́ lórí dáadáa àti páyà ọba rẹ̀ dà láì sí pé à ń yà á síbì kan ẹmọ ẹgbẹ́ wa lélẹ̀ tèmi báwa ṣe ṣe ní ẹgbẹ́ wa lára bóun làwọn ẹni ìṣíwájú tí ọba adẹ́dà ti fún ní sàtífíkẹ́ẹ̀tì pípegedé bóun ni wọ́n ṣe ṣe ká máa ronú gbogbo ìgbà nù pẹ̀lú eléyìí àní sí nínú gbèkùn ẹlẹ́gbẹ́dé tọ́jẹ́ pé ìròrí ẹgbẹ́ la máa gbé karí eléyìí pàtàkì torí ọ̀gọ̀ọ̀rọ̀ orí wọn ti yí pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé débi pé ìgbà tí wọ́n láwọn ń ṣe sàlàfíà gan ìròrí ẹlẹ́gbẹ́dé ni wọ́n ń fi eléyìí pàtàkì má dẹ̀ wò ó pé bàbá rẹ̀ ń ṣe nǹkan kan ọwá write out la kílẹ̀ rí o pẹ̀lú àníyàn pé o fẹ́ ṣàlékún látọ̀dọ̀ rẹ̀ tótó bá ti gbé fọ́kàn wípé kò dámọ̀ ìwọ lọ dámọ̀ o dáadáa tó bá sọ gan o ò ní fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ eléyìí yóò jẹ́ kí èèyàn ní ẹ̀lẹ̀ lórí òdodo bí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bó ṣe ní tó dẹ̀ sí kọ́ńkà gbogbo ayé kí ọba dẹ́dà kọ́mẹ́sà sí rọrùn fún àwa náà bẹ́ẹ̀ eléyìí pàtàkì kọ́mọ́gbàgbé ọmọ ìyá wa Muhammad Awwal nínú sùjúdù wa nígbà tá à ń bá ń kírun kí ọba dẹ́dà kọ́ba foríjì kọ́mọ́bẹ̀yìn rẹ̀ jẹ́ kó ṣe àlìjẹ́nà nídẹ̀ra kó ṣe nírọ̀rùn fún àwọn olóṣèlú wọ́n tó ti bẹ̀rẹ̀ tí wọ́n bá ti fẹ́ ṣe ìbò wọn báyìí oríṣiríṣi orí burúkú ní máa ṣẹlẹ̀ gbogbo ohun tí ó já sí kọ́lọ̀ mọ̀jẹ̀ wọn dọ́dọ̀ wa kọ́lọ̀ mọ̀ bá ti ajẹ́ mbe, kọjẹ́ tí wọ́n dá ń kọba dáàbò bò wá àtẹ̀sìn wa gbogbo aburú wọn kọba àfimọ́ ní ọ̀dọ̀ wọn. نسأل الله أن يجعلنا في نحوره ونعوذ سبحانك اللهم وبحمدك اشهد لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواج وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته عليكم السلام ورحمه الله وبركاته جزاكم الله خيرا قاعد بابي يعني نعم نعم نعم عاتي آه، ياباني بيبي one two three four <laughs> five six seven okay eight nine ten. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum assalam wa barakatuh, Macford. Ìbéèrè mi dá lórí ọmọ tí èèyàn fẹ́ fẹ́ tí mo jẹ̀ ti gbé àwọn òbí mi lọ. Tájẹ̀ tí jọ sọ̀rọ̀ tó jẹ́ sọ pé òun máa ṣe súnà ìgbà tó bí wọn á dé ibẹ̀ wọn á nọ́tìsì pé yóò dọ̀bálẹ̀ fún ọ̀wọ́n ni wọ́n á jẹ́ kó yé wọn pé kò sí àyè ìdọ̀bálẹ̀ pé kò sí nínú ẹ̀sìn pé tí anábì mọ́mọ́ sọ́ra lọ àtàrà filé lẹ̀ ni pé ká sálámọ̀ síra wa. òbí tiẹ̀ ní sọ́bà ni àbóbi tiẹ̀. òbí títí ọmọ yẹn. so wọ́n á sọ fún mi pé tí èmi ò bá lè dọ̀bálẹ̀ kò sí ọmọ fẹ́mi ní ọ̀dọ̀ wọn ní ibi báyìí so èmi àti yáàdì mi wá jọ ro ọ̀rọ̀ yẹn so kí ọ̀rọ̀ má dàrú láti mi mọ bọ́n ṣe lè gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ní iwájú wọn wọ́n ṣàfi ọgbọ́n àgbàgbé wọ́n ṣàmù tẹ̀tì wọn pé kí wọ́n ṣe. ẹ̀yà wà náà ná ọgbọ́n yẹn. <laughs> so gbàtí ẹ nìyá ṣàlàyé fún wọn pé ó wáyé pé tí oníjọba lẹ̀ o èmi ò lè dán mi ò lè dọ̀bálẹ̀ fún yín pé kọ́ má bínú pé sálámọ̀ ni tí èmi lè sálámọ̀ fún yín ìkànnà àwọn ẹgbẹ́ wa ń jẹ́ kó yé mi pé èmi gọ̀ pé wọ́n ṣe báyìí pé àwọn ọmọ ọ̀sìn tá à ń ṣe ẹ̀sìn pé àwa kọ́ là ń ṣe ẹ̀sìn pé ẹ̀sìn ló kù táwa ń ṣe nísìnyí pé àwọn bàbá yá àtijọ́ ni wọ́n ṣe ẹ̀sìn pé gbà tóun lọ tọrọ ìyàwó tóun òun nà tán ni tẹ́mi bá jẹ́ máa tọrọ ọmọ lọ́dọ̀ wọn èmi náà máa ṣe kí ni màá nà tán ni so ìgbà tí aṣá tí wàá yanjú ọ̀rọ̀ yẹn àbáhàn akóńbẹ̀ ó bá di ẹjọ́ kejì tọ́rọ mọ èyí mi ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún pé tó bá dábàá máa fẹ́ra nǹkan báyìí báyìí ni wàá ṣe kó má di pé wàá délé tán wàá ní òòṣè nǹkan tí mo bá ń ṣe o ọjọ́ kejì ọjọ́ yẹn mo á pè pé kí n tiẹ̀ kí o ló bá ń sọ fún mi pé ṣé mi ti gbọ́ mo á ní pé kí ni o wà ní à òun ò lè ṣe súnà o ò lè ṣe súnà mo á ní sàmàlẹ́kùn àwọn tó lábára káàkiri ìjọ yẹn náà jẹ́ ni mo dìlítì nọ́mbà yẹn àti gbogbo àwọn àti ti yá àti ti bàbá torí bàbá yẹn jẹ́ kó yé mi pé ọtí um, ọlọ́run ọbọ̀ ní ká má mu ọtí pé nǹkan tó lọ́run àmupara lọ́lọ́run ò fẹ́ mo wá jẹ́ kó yé bàbá yẹn níjọ yẹn pé even abẹ́rẹ́ gan kéèyàn kìbọnú ọtí kó kìbọ ẹnu pé kí ẹni yẹn tó bá máa lọ kírun jẹun ọlọ́run ní kó fọ gbogbo ẹnu ẹ̀ dáadáa kó tó di pé ó ṣe sọ láti fún òun. àwọn orí bídá lọ́dún sọ yẹ o. so gbà tí ẹ aṣáàfà ọ̀rọ̀ ẹ lọ. tó bá ta sẹ́nu abẹ́rẹ́ kan yóò kí wọn ogójì ọjọ́ ọlọ́run ò ní gbà á kọ́dẹ̀ gbọ́dọ̀ má kì í ń ta àmàna ṣùgbọ́n kọ́ fọ ẹnu nù náà àmọ́ yẹn. ṣe aláàlá so gbà tí ẹ àṣe àlàyé lọ bí ẹgbẹ́ ẹgbẹ́ ṣá èmi ṣáà ti di ìbéèrè mi lórí ẹ̀ ni pé kí ni ìdájọ́ wọ́n tí mo lè ṣe wọ́n ṣe mi ti fi mo ti delete nọ́mbà mo ti di àti ti bàbá àti ti màmá. ọlọ́run ó jẹ́ kí wọ́n gbọ́ yé yọba kó sí wọn lọ́kàn torí mùsùlùmí ni wọ́n yọba pè wọ́n padà ọlọ́run ó fún ọ náà ní tiẹ̀ torí láti ìpìlẹ̀ lèyàn ti ma ẹnu kóró gbàtẹ́ bá ti fẹ́ bẹ̀rẹ̀ oko ni pé ibi tá a rò dé rèé o ààlà wa rèé Ọgọrọ wọn ò lábàwọn kó tó di pé wọ́n fẹ́yàwó wọ́n lọ hail bí ète bí ọgbọ́n kọ́sá dé ilé wa náà tọba wa débẹ̀ tán tọ́ di láyà mútu fíhá ọláyà ṣe so wàhálà ti máa sábà ṣẹlẹ̀ kò so wàhálà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù Allah subhanahu wa ta'ala sọ pé qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum wa man yuti' Allaha wa rasulahu faqad faza fawzan 'azima ọba rẹ̀ dọ̀ fún ọ́ntì ọba rẹ̀ dọ̀ ọba darí àwọn náà padà ẹni tó dọ̀bálẹ̀ fún yàn kò túmọ̀ sí kó respect him ẹni tó sálámà sí yàn ó fún yàn dáadáa yàn lọ opportunity àti ṣe dáadáa torí pé kí ni ẹni tó bá sálámà síyàn ká sálámà síyàn súnnẹ̀lì ká dáhùn sálámà ọ̀ràn yẹn ni ìdáhùn sálámà ó ní láàdá ju ẹni tó sálámà síyàn lọ tọ́ba òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam èèyàn sálámà ẹnìkan dáhùn ni wa alaikum salam òjíṣẹ́ ńlá ní mẹ́wàá ẹnìkejì ní wa rahmatullah ó ní mẹ́wàá wa barakatu ó ní mẹ́wàá gbàlàyé tó ṣe lórí rẹ̀ ní pé bí ìdáhùn ṣe ń peléke sí bẹ́ẹ̀ ni ládàá náà ń gòkè sí sálámà ó kọ bá dẹ́ẹ̀dá ni lórílẹ̀ inú ọgbà àlìjánná ló ti jáde Allah subhanahu wa ta'ala ó fẹ́ ká fọ́n ká láàrin ara wa láyé kí fọkànbalẹ̀ bá a lè wà láàrin wa ló fi jẹ́ wípé Allah subhanahu wa ta'ala bàtọ́ dá bàbá ńlá wa tán Adam sallallahu alayhi wa alayhi ó ní kó lọ kí wọn lágbo àwọn màláìkà ntọ́ ọba fi kí wọn àti tí wọn bá fún ọ lésì òun ni ó jẹ́ kíkí láàrin àwọn ọmọ àrọ́mọdọ́mọ rẹ̀ títí jọ́gbìn dàlkíam gbólóhùn tí ọba adẹ́dà fún anabi adam sallallahu alayhi wa alayhi tó fún sọ ó dáàmú alaykum wọ́n wà alaykum ọ̀sán mẹ́tàlá barakatu tó fi jẹ́ pé kí kíkí tí allah subhanahu wa ta'ala tó fi rọ́jìṣẹ́ lọ́sàá sílám sí wáyé kì í ṣe àgbélẹ̀rọ tó ti ọ̀dọ̀ wà ní. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu wa sallam wọ́n bi léèrè tá a bá pàdé ara wa ṣé ká kíìsì ara wa ni onílá ṣé ká dìmọ́ra wa ni onílá ṣé ká wólẹ̀ fúnra wa ni onílá kí ni ká ṣe wọ́n ní ká nawọ́ síra wa àgbọ̀ kọ́kọ́ nawọ́ séwèé ìwé náà mọ̀ ọwọ́ wa onítẹ̀ ẹ bá ti dira yín gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ tí gbogbo yín ń gbé bọ̀ tẹ̀ ń bá ti ń jáwọ́ lọ́wọ́ ara yín báyìí ẹ̀ṣẹ̀ yẹn ọ̀ máa gbọ̀n dànù ni. ẹni tó bá tètè kọ́kọ́ sí sálámà síra ẹni ni ọ gbà ládájú gbogbo eléyìí láti fi ṣe kí ni oríire tá a fi dẹ́ẹ̀dá ni Allah subhanahu wa ta'ala lọ́sọ̀rọ̀ jíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọlám ti wa torí wípé sísúnmọ́ rẹ̀ ni ayé yóò fi rọrùn fún wa láti gbé à ń dọ̀bálẹ̀ fún ni à ń wólẹ̀ fún ni kò ṣe àlékún oríire kankan láwùjọ so eléyìí ló pàtàkì A tú ọmọ sọ́nà ni torí pàápàá jùlọ ó wọ́pọ̀ láàrin àwọn àáfàá tí wọ́n ń tútùkùtù tó jẹ́ pé látara bẹ́ẹ̀ wọ́n ń wá ń wo ọ̀dọ́ tó fẹ́ ṣẹ̀sìn lálákatakítí aláìlẹ́kọ̀ọ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọ̀tá ń bá ń bá wọn lò ká bá wọn lò pẹ̀lú kíni sùúrù kọ́mọ́dì wípé wọ́n fún wa ní òókọ tí ìṣe tiwa torí kí wọ́n lè bá a bà wá jẹ́ ẹjọ́ mo nídìí àlàyé clarification lórí gbólóhùn kan tí mo máa ń rí ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀ mo máa ń dàrú mọ́ mi lójú. wọ́n máa ń sọ pé àdúrà ò wà lọ́fọ̀lẹ̀ àìbádà salatil maktuba lẹ́sàmínà hmm. súnà ó wá máa dàrú mọ́ mi lójú pé immediately téèyàn bá sálámọ̀ ìrun ọ̀ràn yẹn lèyìn ò lè tẹ́wọ́ sókè àbí láta àscarf àbáwọn ọ̀run tó bá ní náfìlà bẹ́ẹ̀ abẹ́zúrì nísìn èèyàn káàkárò tán èèyàn wá di nọ́fìlà téèyàn lè tẹ̀wọ́ sókè láti ṣàdúrà àbí kò sí gbà láàyè fún àtọ̀ ní gbogbo ọ̀ràn yàn. ààrẹ rí rẹ̀ ni ṣùgbọ́n nínú òun masalan ó ké ń tọ́ fẹ́ ké tán kó tó lọ rùkú ó ní àwọn bùkátà kan tí ń dà ọ́ láàmú ọ wá náwó sókè nínú òun ọ̀ wá ń ṣe àkàrò rẹ̀ fún ọba adẹ́dà kó fi jẹ́ pé tó bá ń gbà ń báyìí yóò máa gba gbogbo ẹ̀ pọ̀pọ̀ mọ́ra wọn ni àkọọ́lẹ̀ wà fún un kì í ṣe yẹn nìkan wípé adẹ̀rẹ̀ àwọn tó ṣe Ibn òjíṣẹ́ náà ó ń kírun tó bá ti ké àwọn ayat lẹ́yìn fatia tọ́pọ̀tọ́pọ̀tọ́pọ̀tọ́ yóò wà sókè yọ̀bẹ̀ yọ̀bẹ̀ láká kejì náà bó ṣiṣẹ́ nù òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá mi ẹni tó bá fẹ́ ka Quran bọ́lọ́run ọba ṣe ń fẹ́ tó fi hàn áwọn kọ́ kà bíi ti ibùnà mi abdu bíi ta ibùnà Mas'ud ẹ̀yin ò ní wípé ọ̀dà àánú o tá a bá ń ti fi Quran kírun o ká má ṣàlàyé máa bẹ fi bẹ ọba abẹ́dà torí iqra'ul Quran was'al Allah bihi ẹ ké Quran ẹ fi bẹ lọ́n nítorí àwọn kan ń bọ̀ wọ́n máa kakura wọ́n máa fi bẹ̀yàn wọ́n máa fi tọrọ lọ́wọ́ ẹ̀dá aha so nínú sùjádà náà a lè bẹ̀ẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ibi téèyàn ti súnmọ́ lọ́hùn ọba jù nínú òrun ní àsìkò tó wà nínú sájídà nítorí náà ẹ kún fún bẹ́ẹ̀ lọ́hùn ọba pípọ̀ nínú sùjádà yín ó kú dẹ̀dẹ̀ kọ́lọ́hùn ọba ó fi tẹ̀ ń fẹ́ kó fi tọ́ lọ́wọ́ Ah, ló fi jẹ́ pé ẹni tí ò gbọ́ lárúbáwá gan tọ́ba ti kàráǹgídá tọ́ba wà nírúpò báyìí ó lè ṣèdè abínibí rẹ̀ wípé tọ́ ọba rẹ̀dà elétí kárẹ̀ yòó ni ọba tó gbọ́ gbogbo èdè ntí ń ṣe mìíràn ntí ń ṣe mìíràn ntí ń ṣe mìíràn bá ń gbọ́ bùkátà mi ṣùgbọ́n ẹni tó lè sọ lárúbáwá tátàtà kọ́ wá àdúrà tọ́jọ́ máa nínú àkọọ́lẹ̀ ọ̀rọ̀ jíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀sọ́là ló dáa jù. mọ́sálẹ̀ nǹkan fẹ́ lé bákan òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀sọ́là ti là kalẹ̀ kí láà sọ. aláàmàlà sahlan illa ma ja'altahu sahlan wa anta taj'alu al-hazna idha shi'ta sahlan. gbogbo orun kan báwọn alama ìyẹn wà nínú dààmú alama rahmataka arju. فلا تكلني إلى نفسي طرفة عين وصلي لي شاني كله لا إله إلا أنت àtàbí ó lè jẹ́ pé àrùn kan ní dàlámù aláhùnmá áfíìní fi bẹ́dẹ́ni aláhùnmá áfíìní fi sẹ́mẹ́ì aláhùnmá áfíìní fi sọ́bọ́sọ́rí la ilaha illa ant yìnyín èyí wà ń bẹ̀ asálùláhi làzíma rọ́bàlà arṣìlá azim an yẹ ṣíàní gbogbo orú rẹ̀ wà báwọn tẹ́yìn ó lóòdù sínú òrun tó jẹ́ pé bọ́lọ̀ máa ti ń gbàrún báyìí yóò gba gbogbo ẹ̀ papọ̀ ni eléyìí ń lọ́yà jù. so ẹ jọ tí téèyàn bá rà kírun tán generally after nine. kọ́ṣà kó máa. kó dẹ̀ bẹ́ẹ̀ lọ́n kọ́ṣà scar kó bẹ́ẹ̀ lọ́n. tẹ́wọ́ sókè. na want. salaamaleykum sir. wa aleykum sa àwọn question mi bíi márùn-ún ni sa ọ̀ṣẹ́kì béèrè mẹ́ta náà. aláwọ̀ ṣe ń rọrùn ọkọlọ́run fún wa ní ìdáhùn rẹ̀. sir one oní pé bíi tí mo bá kírun lọ́wọ́ nìsín tí ọmọ kékeré kan wá ń gba ìmí kọjá due to my ruku mo á gba àrègé méjì ní bóyá èèyàn kí jọmọ ọ̀ ń kí bóyá ń da kí so ọmọ yẹn wá ń sunkún sunkún but. má gba ọmọ lórí irun. no bóyá mistakenly sir. okay bóyá no as in ó fẹ́ ó fẹ́ wá rúkú jẹ́ ọmọ yẹn wá ń kọjá ó wá gbà tó ọmọ yẹn wá ń sunkún ọmọ kékeré dẹ̀ ní kìí ṣe ọmọ tó dàgbà tó ìpéyàn lè sáré pẹ̀t ah. tó lè máa dalẹ̀ ṣèyàn wá pẹ̀tẹ̀ pẹ̀tẹ̀ ní orí ìwé yẹn náà kò dalẹ̀ ṣèyàn lè fi ìwé yẹn lẹ̀ kó àtẹ̀sọ́ ọmọ yẹn náà because ó máa disturb àwọn. Hmm. ok naam kò ṣe ó fẹ́ béèrè question nísìnyí torí pé kó má bàa disturb àwọn tí ń kírun bẹ́ẹ̀ ni ó lè kúrò lórí irun kan pẹ̀tẹ̀ kọ́mọ́ bá disturb àwọn tó ń kírun ṣùgbọ́n tó bá jẹ́ pé ìrun ọ̀ràn yẹn ni tó ń tẹ̀lé imam kí ọmọ tàbí anybody kọjá níwájú rẹ̀ kò ní láìfi nú torí sútúrọ̀ imam ó ní sútúrọ̀ fáwọn tí wọ́n ń bẹ ní ẹ̀yìn rẹ̀ wájú imam ni ẹnì kankan ò ti lè kọjá tó bá dàbá yẹn ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n ń dárun kí ni yálà ọjọ́ ràn yẹn o tàbí ọjẹ́ sunnah wọ́n fẹ́ kó o fi nǹkan kan síwájú ó kéré tán po bí n tá n fi de kíni ràkúnmí malẹ̀ tẹ́ǹtì malẹ̀ bí ọwọ́ kan kékeré báyìí tí ó wà conspicuous tó yẹ pé ibẹ̀ ló wàá gbé síwájú ẹni tí ó bá kọjá níwájú rẹ̀ iwájú bẹ̀ ni ó ti kọjá ẹni tó bá fẹ́ kọjá níwájú rẹ̀ tí ìṣèwájú bẹ̀ kò blọ́ọ̀kù ẹ̀ kò bàjá òjíṣẹ́ náà sàásàlám ní torí ṣe pàánù torí òjíṣẹ́ náà sàásàlám sọ pé kírú èèyàn bẹ́ẹ̀ ò dúró fún ogójì ọjọ́ tàbí ogójì oṣù tàbí ọdún ó dáa ju wípé kọ́ wá gbẹ̀ṣẹ̀ pé kọ́ kọjá níwájú òun lọ ẹni tó ń kírun lọ sọ ti yé báyìí nìsín aha ọ̀tọ́ bá ti jọ́ mọ́ eke báyìí wọ́n pé látara yìí pé ọ̀fọwọ́ ti sẹ́yìn ọ wá bẹ̀rẹ̀ ẹkún tó jẹ́ pé ẹkún yẹn kò fẹ́ dá lé bọ̀rọ̀ tí yọ́dẹ̀ ṣàwáṣà ẹ̀yìn yọ́dẹ̀ darí borí gbogbo àwọn tí wọ́n ń kírun tó ìmáàmù gangba mi ó lè ó lè confuse rẹ̀ tó bá yẹ pé ó lè mú ọmọ yẹn kó pẹ́ tiẹ̀ kó fi dákẹ́ kó fi continue fọláìhàm ọmọ mi àti pẹ́ tiẹ̀ gan ó lè mọ̀ rọrùn tó bá fi dàbá wọn kọ́ ọmọ kírun ẹ̀ lọ́bẹ̀tà náà náà àti ìhìn mọ́kàbẹ̀rẹ̀. ìdálẹ́kejì sáà. Ah, ẹlẹ́kejì <laughs> eh, ọbẹ̀ ṣàlékún fún wa lórí rẹ̀. mo kàn mọ́sálà kan ó kàn máa ó sọ sí mi lọ́kàn. na tó yẹ pé mo kìí tí mo tẹ́kì ni. na tó máa ní kí n bá tú ẹ̀. àti bẹ̀rẹ̀ ìṣọ. ẹni tó fẹ́ tí wọ́n ní ká prevent pé ká má yẹ kó gbà wá ju wa kọjá. na ìyẹn tó bá yẹ ní sotrọ. na bọ̀ tí ò bá ní sutrọ̀ mo fi pé èyàn ò ní ìṣòro yàn. tí ò bá ní sutrọ̀ ẹni tó ń kírun ẹlẹ́ṣẹ̀. Ah, kéèyàn má gba ájọ ẹ̀ lọ bẹ́tà tàbí kéèyàn bá ní nǹkan kan láti fi ràn lọ́wọ́ kéèyàn bá gbé síwájú rẹ̀ kéèyàn gba wájú yẹn kọjá. sọ ẹlẹ́kejì ni ipe eh, ọ̀rẹ́ mi kọ wà so ó ní business kan tó máa ń ṣe so business yẹn ó máa fi help àwọn èèyàn bíi kìí ṣe bank bẹ̀ẹ̀ tó ní business yẹn bíi téèyàn bá nídòwó ó máa lọ bá ó máa gba interest kékeré iṣẹ́ tó máa fi gba interest ńlá hmm. no please let me finish please let me finish let me finish so ìgbà tó wá ṣẹlẹ̀ ní pé as at now ó wá wà tó máa broke in finance so ó wá ní pé kémi join ẹ̀ wípé ó bẹ̀rẹ̀ kéṣẹ́ mi nìkan wá pọ̀ wípé kó má jẹun nìkan wípé owó tóun ń lò yẹn pé owó yẹn ti kéré but with the intention tèmi fẹ́ fi lọ ṣáà ìkẹ́jẹ́ bá sọ nígbà ó really really matter so with the intention tèmi fẹ́ lọ ní pé màá kàn ṣe bí fixed deposit then tó bá ti tásìkò tí mo ní ìdówó mi èmi ò ní bá wọn gba interest lórí owó yẹn màá kàn gba owó mi. kì í ṣe fixed deposit money kì í ṣe fixed deposit money finance wise o technical kind of finance sórí rìbá àti kékeré rẹ̀ wà tí ńlá rẹ̀ a èèwọ̀ ni hmm. bí ẹni tó ọtí kékeré sẹ́nu náà ni tí ò mu àmupara tó rọra mu tó fi rọra dára wò bá bí nǹkan kan náà ni. Hmm. Okay, àrùn again ètò kéré jù nínú ìyà rẹ̀ níjọ́ gbéǹde alikiyama ni wípé àwọn tí wọ́n ń jẹ rìbá wọ́n jí dìde ní bí wèrè لا يقومون إلا كما يقوم الذي يتخبطه شيطان من المس سبحان الله wọn ò ní dìde ń jọ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmọ̀ tá a dìde nínú sàárè òun ní tá a fi dá wọn mọ̀ wípé àwọn tí wọ́n ń jẹ rìbá lélẹ́yìí torí gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo àbí gbogbo òṣèṣí téèyàn ń ṣe láyé ń bí yóò lápa ní bá a bá ṣe fẹ́ jíǹde ń jọ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmọ̀ àwọn kan bẹ tó jẹ́ pé ojú wọn yóò máa tàmálẹ̀ ni àwọn ẹni kì í amú lẹ́yìn àwọn oríṣiríṣi báwọn báwọn báwọn tàǹtí ń jẹ rìbá wọn ó dìde ni bí wọn máa ṣe wọ́nranwọ́nra wọn máa ṣe bí asínwó wọn fi mọ̀ pé ah, àwọn ẹni rìbá lélẹ̀ tọ́lá wọn yà wọ́n rẹ̀ burúkú. sọ ẹlẹ́ẹ̀kẹta ó ní bí because mo mọ̀ pé to handshake ó ní pé kéèyàn shake bóyá family ẹ̀ kò sí èèwọ̀ bẹ́ẹ̀ but as in to a female. ọkùnrin sọkùnrin. bẹ́ẹ̀ ní obìnrin sọkùnrin. ó ṣe lábàáyé. ipò obìnrin sọkùnrin pé èèyàn lè ní àṣẹ pẹ̀lú wíyá family. ẹni téèyàn ò lè fẹ́. bẹ́ẹ̀ ni. torí family lédè Yorùbá ó ó ó a gbọ́dọ̀ define rẹ̀ ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò brother sister náà wọ́n ń pè é ṣùgbọ́n wọ́n lè fẹ́ra nínú òfin Yorùbá. Ah, nínú òfin ẹ̀sìn Islam sorry nínú Islam wọ́n lè fẹ́ra ṣùgbọ́n nínú Yorùbá ah, ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ ní tí wọ́n kà kún un so ìyẹn gan ibi tó tí wọn etí tí yẹn ò ti sí ó ní láti Ìlọrin upward torí effect jihad Sheikh Usman ibn Fodio ọ̀rọ̀ rahimahullah ó yìí lápá lára wọn débẹ̀ Ìlọrin ìyẹn ò sì pòsíwàlà nínú rẹ̀ wọ́n fọ eh, tẹ̀gbọ́ntàbúrò àwọn ọmọ wọn fẹ́ra wọn àwọn ezumunchi yes àwọn ìyẹn ìgbéyàwó èso ẹbí pọ̀ ah, something like that ọmọ ń ṣẹlẹ̀ so ẹni tó jẹ́ pé kì í ṣe maharam rẹ̀ ò lè ṣe ò lè tó lè ṣe maharam fún ò lè ṣe kẹ̀. ṣàtúbà jẹ́ ọmọ ọ̀gá mi ń kọ́ tó dẹ̀ fẹ́ ṣèkú mi ṣẹ́gẹ̀ bí resort ló máa jẹ́ tó dẹ̀ jẹ́ níwájú communication sir. àlàyé ó ti kọ́kọ́ wá kó tó kíyàn tó kó tó di wàá ṣàlàyé sà báyìí báyìí báyìí wàá ṣàlàyé because kí ìyàrí yam hmm. kọ́ǹpù kí wọ́n ti bọ́ná kọ́ wá pọ́n kọ́ wá fi ya ara rẹ̀ sọ̀rọ̀ bó ṣe máa rí ó sàn fún ọ wípé kọ́ fọwọ́ kan obìnrin tọ́ lẹ́tọ̀ọ́ lọ so èyí ni wàá máa wàá máa wàá máa fi ṣe òǹdíwọ̀n láti máa sọ pé ntáyé ó sọ torí tí wọ́n sọ tí wàhálà ọba adẹ́dà bá dé wọn ò lè gbà ọ́ lẹ̀ nà ábàwọ̀ sà ẹlẹ́kẹrin sà ó ní pé ṣéyàn lè kí two compulsory prayers bí ó kí zuru bíbà ó wá tún débì kan tó lọ kí mi ṣé èèyàn lè ṣe sà. náfìlà ló kí lẹ́ẹ̀kejì yẹn tàkọ́kọ́ tó kí yẹn lọ́ra yẹn. ok sir. no it's no more two compulsory prayers ó ti di one compulsory and one non-compulsory under or following imam observing compulsory one. now. àníyàn rẹ ni wípé kó kírun ọ̀ràn yẹn méjì lẹ́ẹ̀mejì àbí kí ló ń sọ. yóò kẹ́ ṣe àníyàn ah, bíi níbi iṣẹ́ wa mo jẹ́ rí kírun tèmi because mo dúró dúró dúró so mo wà tètè ráwọn èèyàn ni mosque wa ń bẹ̀rẹ̀ so mo á kírun tèmi so nígbà tí mo á kírun tán èmi nìkan mo dá so àwọn èèyàn wá dé sásìkò bẹ́ẹ̀ ni sásìkò so nígbà táwọn èèyàn wá dé bí around thirty minutes after tèmi ṣe wà mosque náà wá ní à ah, ṣé wọ́n ti kírun nígbà tí kí wípé kò sí ìkankan kò sí láì fi hàn kan bẹ̀. àwọn gbalada. Hmm. tó bá jẹ́ pé ibi tí wọ́n ti ń dìlé irun ni wọn ò kírun sásìkò ìwọ wá kí tiẹ̀ sásìkò o ti mọ́ràn àyàn rẹ wá. tó bá wá dé masjid tó bá sì bá wọn tí wọ́n ń kírun yẹn wàá bá wọn kí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní ajẹ́ náfìlà fún ẹ nítorí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám sọ nìyẹn ṣùgbọ́n ọwọ́ adébẹ̀ wọ́n ti sálámà kò ní láti kí nǹkan kan àfi bọ́yá kò ṣe tẹ́yẹ tó máa jẹ dà ọlọ́ọ̀ọ́dà. ẹ̀sẹ̀ ẹlẹ́ka ohun yẹn ó wà very very important sir. tèmi o àlọ́nà àbàtọ̀ ẹni ọ̀la bọ́tẹ́mìtà. ọba gbé síwájú torí pé wà very very important. sáà ó ní pé nípa ìhun bíi ìhun ọ̀rọ̀ yọ̀ márùn-ún la ní that is ṣubú ìzórí àṣírí magreba nìṣáì sá wọ́n fẹ́ kí ọdún márùn lọ uh, uh, ok sá bẹ̀yìn márùn débi mọ́ nìyẹn sá <laughs> lóòjọ́ márùn bẹ́ẹ̀ ni sá wọ́n fẹ́ kí ẹ ṣàlàyé ipe téèyàn bá bí irú ṣubú ìyẹn nìsín yẹn wà ṣọ téèyàn bá bá ẹyọkan ẹyọkan náà ló máa kí lè bó wá jẹ aláàlóde máa kí wọ́n sá wọ́n fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ láti bí zoo ẹjọ sáyà ẹ má bínú kó ń bá gbàsìkò. ọba irun ọba araka gbẹ̀yìn zuhur àbí tàbí ti asri. bẹ́ẹ̀ni sà. tàbí ti maghrib. bẹ́ẹ̀ni. tàbí ti isha. bẹ́ẹ̀ni. ok tí wàá fi yanjú ẹ ní èyí tó bá yẹn sọmọ pé rákà ẹlẹ́ẹ̀kẹta tiwọn ẹlẹ́ẹ̀kẹrin tàbí ẹ̀kẹta tiwọn ni ṣó ti yẹ tó jẹ́ pé zuhur asri. àbí ìṣà ẹ̀kẹrin tí wọ́n nìyẹn tùbọ̀ tó bá jẹ́ magrib ẹ̀kẹta tí wọ́n ok àkọ́kọ́ ló jẹ́ fún so bó ṣe ṣe ètò bá fẹ́ mú wa masalan da'an ó bá wọn ní rákà ètò bá wọn kí n bá jẹ́ àkọ́kọ́ tiẹ̀ bó ni wàá ṣe kí ìyókù. ṣàkà tí mo béèrè náà nìyẹn sà. ẹ náà mo ti fún ọ ní mo ti fún ọ ní clew clew yẹn clew yẹn ni ò ní fi ní òyìn jẹ́ kó o fi ṣìgbọ́yé ètò bá wá fẹ́ mú wá lẹ́yìn rẹ̀ lákà ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ nìyẹn wàá kí bí wàá ṣe kí rákà ẹlẹ́ẹ̀kejì normally tó bá jẹ́ pé o bá wọn láti pìlẹ̀ ni tó ń túmọ̀ sí wípé tí a bá ti wá ṣe sájà méjì wàá jókòó wàá mú tẹ̀síhùdù wá torí pé rákẹ́ ẹlẹ́ẹ̀kejì rẹ nìyẹn fàáhìn wàá wá tó bá ṣe tẹ̀síhùdù tán wàá dìde ẹlẹ́ẹ̀kẹ́lẹ́ ló mú wáyé ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta tiẹ̀ so wàá kí bó ṣe yẹ kó kí rákẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó ò ní jókòó tó bá múná kàwé wà wá mú àwa jẹ́ pé o ti parí irun rẹ̀ tàṣàwùdù rẹ̀ á di mélòó mbẹ́ méjì sà mẹ́ta mẹ́ta bẹ́ẹ̀ ni ìṣúná ọkọ̀ bẹ́ẹ̀ ni mẹ́ta sà. tó bá yẹ pé magrib ni ìgbà tí wọ́n sálámà rákà ẹ̀kẹta tí wọ́n ẹ̀yìn rẹ̀ ni wọ́n sálámà bọ̀tà kọ́kọ́ tiẹ̀ nìyẹn wọ́n sálámà òdìdé wàá kan sí wa tó jẹ́ èkejì tiẹ̀ wàá ṣe tashahud òní sálámà wàá tún dìde wàá mẹ́lẹ̀ kẹta tiẹ̀ wa á jẹ́ pé rákà kọ̀ọ̀kan yìí wà ń bẹ̀ bó ṣe ti ṣe zuur yẹn bẹ́ẹ̀ ni wàá ṣe ti ṣe ti asiri bẹ́ẹ̀ ni wàá ṣe ti ṣe ìṣà wallahu a'lam. ẹ ṣe gan ni sà ọlọ́run máa tún bọ̀ máa ẹni tí ó ń àwọn tó ń ṣe transport ń sìn. náà bóyá ọ̀kadà náà dẹni tàbí mọ́tò. transport náà ìbá jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́. ìbá jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́. so ó wá ń wérò ìgbà tó wá débì kan ó wá rí àwọn tí bírò ní ahadi yìí táwọn bírò ní ahadi táwọn náà sọ̀rọ̀ máa ń lọ sí ṣọ́ọ̀kì wọn yẹn so àwọn aṣáta yìí pé kó gbé àwọn dé ibi táwọn ń lọ so either wọn ṣátàrẹ̀ bóyá ṣọ́ọ̀ṣì náà ń lọ ni o tàbí ibi tán máa ń lọ sí ṣe crusade pé ibẹ̀ ni kó gbé àwọn lọ ó dẹ̀ wà lẹ́nu sí ẹ̀ ṣé ìyẹn ṣé tàwánu ṣé alàlì ṣé tàwánu alàlì ismi wà lòdì wà nìyẹn já sí àbí báwo sàtó lè gbé àbí kò lè gbé. wọ́n láwọn àlẹ́ <laughs> bí mánì rẹ̀ bá ṣe gbé sí. bí mánì rẹ̀ bá ṣe gbé ok ẹlẹ́kejì sà òun ni pé hmm. a mọ̀ ń gbọ́ tí wọ́n bá bi yín nípa politics. ben so èmi ti wọ́ lẹ́nu yín rí dáadáa. bẹ́ẹ̀ni. wípé kò sí àáfàá tí ó sọ wípé kí èèyàn ó tarabọ politics tán pátápátá bí wọ́n ṣe ń tarabọ yẹn. bárakàlá fi. bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí àáfàá tó sọ wípé kí èèyàn yọwọ́ tán pátápátá. so torí ara àyọ ara kíyàn má yọ ọ́ tán pátápátá ní ìkìlọ̀ fún àwọn ọmọ ìyá wa tí wọ́n láwọn ń ṣe politics wípé ṣíríkù ò sí lára politics o haramu kíyàn tójúbọ haramu kíyàn máa ká máa mutí ká máa mugbó ká máa lùyàn ká máa kó jẹ ká òyìn ò sí lára politics o torí àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn Bani Israel àwọn ànábì ọlọ́run ọba ní máa jẹ́ cscon tí wọ́n ń ṣe politics wọn torí ìtumọ̀ politics ní wípé ìṣètòlú kí nǹkan má bàa bàjẹ́ tó ń túmọ̀ sí pé ọ̀nà tá a gbà ṣe tí nǹkan ò fi ní bàjẹ́ ò ní pé ká ní àdé ọkàn pé gbogbo ohun tá à ń ṣe yìí á lè jábọ̀ fọba adẹ́dà democracy wọ́n lè máa wò wípé àwọn ó jábọ̀ fún àwọn tó vote àwọn rárá mùsùlùmí tí ó bá ń ṣe pólítì ọmọ ìpè ọlọ́run lòun ọjà bọ̀ fún tó bá ṣe ń tó fi lùfin ọba adẹ́dà yóò jẹ́ ìyá rẹ̀ níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà so gbogbo ohun tí mùsùlùmí ọmọ fi sí ọkàn nìyí bó ṣe jẹ́ pé iṣẹ́ báǹkì nìsín o lè sọ pé báǹkì ni haram but báǹkì rìbá o ni haram àbí bẹ́ẹ̀ kọ́ irú bá náà ni. mo wá wò pé irú Nigerian politics tó ti gbogbo wa mọ̀ yìí so ẹni tó bá ní òun lè tarabọ̀ bẹ́ẹ̀ni so tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ni tó lóun lè tarabọ̀ bẹ́ẹ̀ni tó wá tarabọ̀ tó jẹ́ pé ibi tó fẹ́ gbà lọ bẹ́ẹ̀ni pátì tó fẹ́ gbà lọ yẹn káti ẹ̀ sọ pé wọ́n yọ̀ǹda fún un pé kó mọ̀ ṣẹbọ bóyá kó mọ̀ wẹ̀gbẹ́ bẹ́ẹ̀ni so tìyẹ ká sọ bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ni so kò wá wẹ̀gbẹ́ bóyá ògbóni àti gbogbo ilé ìtàn máa ń wọ̀ kó tó di wípé wọ́n mú wọn àwọn ògbóni. èwo ní jẹ́ bẹ́ẹ̀. ẹgbẹ́ àwọn ẹgbẹ́ tí ó jẹ́ ẹgbẹ́ òkùnkùn wọ́n tún bẹ̀ ní ilẹ̀ Yorùbá wa bí. Ah. kí ni wọ́n máa ń sin bẹ̀. wọ́n máa ń sin ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run náà ni wọ́n ah. jẹ́jẹ́ wọ́n búra fẹ́ lòmíì tó yàtọ̀ sọ́lọ́run. kọ́lá wọn yà wáyà. amina yàlá. Hmm. so kò wọnú ẹgbẹ́ asman ẹgbẹ́ òkùnkùn yẹn wọ́n wá mú àti kándídéètì bóyá ibi tó ń lọ sá. wọ́n fi dẹ́. so sà tí wọ́n fẹ́ bèrè ní wípé gbogbo wa mọ̀ yìí pé politics ti bí báyìí yẹn. bẹ́ẹ̀ni. democracy rather. bẹ́ẹ̀ni. ó ní wípé kúfùrù ni. bẹ́ẹ̀ àbí so ṣé nítorí àtàwọn ọmọ ìyá kan jọ discuss yàrá dáhùn mi pé ṣé ọ̀nà kúfùrù èèyàn lè gbà láti fi àchífù nǹkan kankan bóyá bóyá bí tó ń bá dépò òun ó ṣe báyìí òun ó ṣe báyìí ṣé ọ̀nà kúkú yìí. torí ìyáálì nù fantasy. ana akóló lákàrà rẹ sọ̀rọ̀ àdùn. àwọn nǹkan pọ̀ tí wọ́n pọn dandan rẹ̀ lé lórí tá ní bá a ṣe lè bọ́ ń bẹ̀ tọ́lẹ̀ tako fún ṣé a sọ pé torí pé ẹ̀tọ́ wa dẹ̀ wà lábẹ́ rẹ̀ sọ́yí wọ̀lọ́lá a wà sọ pé a ah, torí wípé kò tẹ̀lé ojú ọ̀nà ẹ̀sìn kakuku pati a wà sọra wa pẹ̀lú nọ́mbà tiwa di akọliyat bíntín tó yẹ pé àwọn tí wọn ò yanjú wọn wà mo gbọ́ mo gbọ́ ń tán sọ yé dáadáa lórí wípé ọ̀rọ̀ ẹgbẹ́ ìṣẹ̀gbẹ́ but a rí ibi tó yẹ pé títí dìsìn tí wọ́n bá fàyàn kalẹ̀ yìí pé ta ni ó lè ṣàṣojú òun àwọn inú mọ́ṣáláṣí wọ́n ti ń decide. yóò dẹ̀ wá fún ọ ní rò ẹlẹ́ o wọ́n dẹ̀ ń sọ fún yín pé ètò bá ti ya pa fún ọlọ́run ọba má ṣe o wọ́n kì í lọ rẹ̀ ó yìí wà ní nàìjíríà dìsìn ó sì wà. so olúkálùkù ni ó gbìyànjú bí ó ṣe tún ìgbésí ayé rẹ̀ ṣe ó dọ̀hún tán ó rí i pé kíní yìí ó rí bákan kó tètè juwọ́lẹ̀ kó kó ń bẹ fún un kò sí ẹ̀rí fún un láti sọ pé wọ́n mọ̀ bá wọn ṣe ṣìrìkì ẹ́ tó jẹ́ pé kò mọ̀gbà tó lọ́jọ́ òde. Hmm, àwọn tí tabawarẹ́ nì tí ó fira rẹ̀ lẹ́sà lórí ẹ̀ báyẹn tá pé mùsùlùmí náà ni. bẹ́ẹ̀ni. so àwa tí àwa ò dìde fún nǹkan kan láti lọ dìbò tiwa náà. ìjọba tí ọkàn anybody bá balẹ̀ lé lórí àrínú àwọn ọmọ àyà pé nílùú yìí o ọlọ́run mọ́jà wọn bá wọn tẹ̀ka ààbò mọ́ láì bẹ́ẹ̀ torí wípé ó di òdì nǹkan kan èrú kan náà ni nǹkan kan náà ni ti ń já so ntọ́ba yíyé olúkálukú lórí ah tá a bá ní ká lọ wọn ó sòdodo ẹni yìí yóò ṣe jágbe mọ́ pé ọgbọ́n tí ọba adẹ́dà sọ ni àbí o ti gba kùránì mi yọ́dẹ̀ wọlá àlẹ́ ìròyìn wa ń bẹ̀ but ẹran tí wọ́n ti kẹ́ran lérò wọ́n ti kérò mẹ́ran ọ̀hún ìpè kò sí kò tẹ̀ sí bó ṣe fẹ́ ṣe ná kọ́yìn kúkú rọra yẹra rẹ̀ kọ́ máa wò wọ́n kọ́ máa wé sàsìkò tí yóò fi máa ṣèbádà kọ́ wà lọ́mọ bá wọn dúró nínú oòrùn asalaamu aleykum rahmatulah rahmatulah. bari ilé ìka ọmọ. asalaamu aleykum rahmatulah. ẹni tó bá dẹ̀ rẹ́dí láti forí fáàgbọ́n àwọ̀ jẹ́ tó bá lọ tán. na ìbéèrè mi lórí sọláàt. na. tí a bá ń kírun jọ̀mọ́. na. tí ó jẹ́ èyí tí wọ́n ka kéwú ẹ̀ sókè. na. kí ni ẹ̀tọ́ fún àwọn màmú lẹ́yìn ṣé wọ́n lẹ́tọ̀ọ́ láti máa ka fatia ni àbí wọ́n lẹ́tọ̀ọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ètí ó ó fẹsẹ̀ rinlẹ̀ nínú ìṣesí àwọn sàábé òjíṣẹ́ lọ́sọ̀lá àrọ́sọ̀lá ò ní wípé tó bá ti jẹ́ pé irun tá ń ké sókè ni wọn ò ní kàfátíà wọ́n máa tẹ́tí sí kí màmú kà ní ṣùgbọ́n tó bá yẹ pé ìmáàmù tó yẹ pé tó bá kàfátíà tán yóò dùn ó yóò sinmi díẹ̀ tí sinmi yẹn àsìkò tó fi dúró sí yẹn ó tó kàfátíà ní kéèyàn kàfátíà ṣùgbọ́n tí ìbá ṣe pé ìyẹn wọ́n ti gbé kú kì í sọ̀rọ̀ yẹn fún láti kà èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ìṣesẹ́ àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà. jazakumullahu khairan ìbéèrè kejì ni pé nípa ọ̀rọ̀ ẹgbẹ́ ṣùgbọ́n nǹkan tí a fẹ́ lò ní pé kí ni nǹkan tí wọ́n ń ṣe mẹ́rin gangan gangan mọ́ pé ṣé ọ̀rọ̀ yẹn ṣé ó ní ẹ̀rí ṣé ó fẹsẹ̀ múlẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ kò sẹ́gbẹ́ tí yìí ò lè ṣe ó fà wọlé ṣe kúfùrù wà hurun but ẹgbẹ́ kan ṣoṣo tọ́lọ́run ọba ti làálẹ̀ fún wa a gbọ́dọ̀ má ṣe ẹni tí ọba ṣe yọjẹ́ àjọ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà kò ní kò sí kò ní rálì jẹ́ náà wọ̀ òun Islam. gẹ́gẹ́ bí mùsùlùmí má wàá fi ìgbèkùn má fi dèrà rẹ bá gbogbo mùsùlùmí ṣe lórí kíni bẹ́rù wọ́tọ́kọ̀ kíni wọ́n ń ṣe ah, wọ́n ń ṣe gbéyàwó ọ̀yọ́jú ah, síbẹ̀ eh, gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí ó ń ṣe kó ma ó ń ní bùkátà sí nǹkan kan ó ní the assistance ló fi jẹ́ pé nínú àwọn ẹlẹ́gbẹ́dẹ́. alhamdulillah a rí nínú ọmọ ìyá wa ó ní accident débi pé ẹ̀yìn rẹ̀ yẹ̀ wọ́n fẹ́ ṣe operation fún torí wípé kì í wá sí ìjọ ẹgbẹ́ déédéé wọ́n mọ̀ pé jọ wọn ni but torí pé kì í wá déédéé operation rẹ̀ owó tí wọ́n bá raise wọ́n fi ń rà rè ọ̀kan nínú wọn ló sọ pé ọjẹ́ gbabi tí wọ́n ti sẹ́gbẹ́ lọ gbàyẹn halkọ wà ní masiri ṣíta ní ìdímú bẹ́ẹ̀ báyìí báyìí báyìí báyìí ní kéèsì òun àwọn ọmọ ìyá investigate ẹ̀ ṣé n ti ń sọ èso òdodo ni òdodo ni ok gbàá mú gbogbo dọ́kúmẹ́ntì wa wọ́n dẹ̀ sanwó rẹ̀ alhamdulillah ara wa gbogbo mùsùlùmí tó bá báwọn kódà bọ́ jẹ́ pé kì í ṣe mùsùlùmí taari pé wà lórí ìnira tó jẹ́ ni tó sún mọ́ alábàágbé wa tàbí bá ọ̀ràn yẹn ní ká máa lọ́wọ́. bí mùsùlùmí ṣe ń lò gbèsè ayé ní ìgbésí ayé freedom lábẹ́ àṣìá islam kì í ṣe wípé kéèyàn sọra rẹ̀ sígbèkùn. a sheikh abdullahi kú abdullahi wo ṣé abdullahi tẹ́gbẹ́ wa ó ṣẹlẹ̀ mo gbọ́ yìí lágbáyà sheikh wo sheikh kankan wọ́n ní rárá ó so tí ìbá ti ṣètẹ́gbẹ́ yín èyíkéyìí tí bá ṣe aburú bá kàn án subhanallah subhanallah mùsùlùmí èsìra rẹ̀ sí gbẹ̀kùn báyìí ṣó tí yé báyìí nìsín ọ pàtàkì. jazakumullahu khairan èyí tí yóò ṣe kẹta ni nípa azan azan na ìyẹn irun pípé na tí ó jẹ́ méjì méjì méjì bẹ́ẹ̀ tí ìkọmọdé jẹ́ ẹ̀yọ̀kan tó yẹ pé àwọn mìí tún ṣe méjì bẹ́ kí ẹ bá ṣe àlàyé àárín ẹ̀dàdà ó lè jẹ́ mẹ́rin Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar jẹ́jẹ́ àtúnṣe Allahu akbar Allahu akbar ṣẹlẹ̀ la ilaha illallah ṣẹlẹ̀ la ilaha illallah ò ní tẹ̀rẹ̀bí ìṣílẹ̀ mẹ́rin kásẹ̀ tó wá gbóhùn sókè. Okay ashhadu an la ilaha illa Allah ọ̀kanu ah, òkejì allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ashhadu an la ilaha illa Allah èyàn pè délẹ̀ bẹ́ẹ̀ tàbí allahu akbar allahu akbar ashhadu an la ilaha illa Allah èyàn pè délẹ̀ ìkọ́mà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 أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله pé قد قامت الصلاة لا sọ́láàtì lẹ́ẹ̀kan ṣoṣo ẹ̀rí ìrì نعم جزاكم الله خير أنت لا ọ̀n. dábàá ìpàdé mo gbóòórùn bẹ́ẹ̀ kọlọ́njẹ́ àárín yín pẹ̀lú orí dada. àdìwọ́ náà. lérí ìbéèrè ẹ̀rí fún mi béèrè ẹ̀ sì rí fáàmì sínú kìtàbù. lórí mo rí fáàmì sínú sẹ́mọ́dọ̀ ni mo tata. naam naam. lérí àwọn tí tí bàbá mu wá níbẹ̀. bẹ́ẹ̀ni. afa sọ wípé àwọn rí ẹ̀rí pé ibn Malik rọ ibà hami rẹ ọdẹ àwọn àná. naam. fáànù bí sọlá lọ sọ fún wípé sọ pé

ṣẹ́ńṣẹ́nà nìyẹn <laughs> ṣẹ́ńṣẹ́nà ṣètò nìyẹn. tó bá di next week gbogbo kí ni bá sì wú rinlẹ̀ lé lórí rẹ̀ àkó gbogbo ẹ̀ wá ọlọ́run ṣe àjùgbà náà. lórí ọ̀rọ̀ àwọn àfọ àtọ̀sọ pé haram ni custom a ní ìdí ìwé àwọn àdìlà yẹn a kò wọn wá custom duty. bẹ́ẹ̀ni a kò wọn wá. <clears throat> àti ìyàfa náà yóò fi asalaamualeykum <laughs> waaleykum asalaam fẹ́yìn náà. kọ́lọ̀ ń jẹ́ kí àríyìn pẹ̀lú A lórí ah, dáadáa tẹ̀yìn náà. ìbéèrè mi ni pé mo kírun ní mọ́ṣáláṣí kan so wá ápùn pé ìmáàmù tó ń kírun níbẹ̀ wọ́n ń gbóhùn sókè wọ́n ń gbóhùn sílẹ̀ bí tó bá ń ṣàlọ́ àgbà à ń dáadáa ó wá pùn pé a wà lórí sujud hmm. na wọ́n wá fẹ́ wá sókè ní alákọ̀ọ́kọ́ bọ́ ṣe lọ sọ́jọ́dá bọ́ ṣe fẹ́ wá sókè lálákọ̀ọ́kọ́ àwọn kan gbọ́ àwọn òkú ọ̀hún gbọ́. àwọn tí wọ́n bá gbọ́ kí wọ́n bá gbóhùn sókè. ó wá pùn pé àwọn wà gbóhùn sókè so àwa wá ń dúró pé ah, kí máa mú ṣe aláwàpá kó ṣàlápá ṣàgbà òkè òkè bóyá ìyẹn fẹ́ gùn díẹ̀ ni hmm. so ìgbà tó máa fi wá dìde tá máa gbà straight àwọn wò pa ah, àṣà ni aṣíṣubánàlá buhari pé wọn respond sí subhanallah pé àwa náà ti suspect pé ó dà pé àti àti mísì sájídà kan so àwa lọ bẹ́ẹ̀ títí títí ta fi kírun yẹn tán. ẹ bá ṣe sájídà kẹlọ bá wọn ṣùgbọ́n ẹ bá ti lọ tán kẹ ẹ tó ẹ bá lọ bẹ́ẹ̀ ṣe àwọn ọ̀gbẹ́ ti mísì sájídà kan. ìbéèrè wa nìyẹn pé kí ni a máa ṣe sí bẹ́ẹ̀ ni. àwọn afáàkàn ní ká mú sájídà yẹn wá àwọn akáàkà ni ẹ ti mí sẹ́ra kàkàn kẹ́ ẹ múra kàkàn wa. ká mú yẹn ni wọ́n fọ mí lọ́kàn balẹ̀ jù. ní àwa tá a wà lẹ́yìn wọn. ẹ̀yin tí ẹ mí sì sájúdà ni. sájúdà kan wa tí wọ́n bá sálámà kẹ́ mú sájúdà kan wa kẹ́tọ́ ṣètò ṣáàdì kẹ́tọ́ sálámà. àwọn afọkànnì ara rákà yẹn tẹ̀sí olórí rẹ̀ yẹn ẹ ti mí sí rákà yẹn kẹ́ kúkú mọ́ rákà yẹn wá completely. completely. ìyẹn ló fọ mí lọ́kàn balẹ̀ ká mú wákàtẹ̀ sálámọ̀ lásán ká má ṣe sùjúdù sáwí. ká má ṣe. sùjúdù sáwí ká kàn mú wá lásán. ẹ mú sáré ẹ mú sáré wá. naam ok jẹ́bùsákùn kankan. wọ́n ti fi jẹ́bùsákùn. naam e-, e-, ìbéèrè kejì ni pé. naam ọwọ́ rẹ̀ ní máìkì wa bisimilá. <laughs> naam pé béèrè mi ẹlẹ́ẹ̀kejì ni lórí ọ̀rọ̀ bíi pé èèyàn ń ṣe ọjọ́ ìbí. naam ó wá jẹ́ pé bí nísìn pé kí ọjọ́ bí no kò ń ṣe pé ó ń ṣe ó jẹ́ ọjọ́ ọjọ́ tó now now so ipe kéèyàn wọn máa gbàwẹ̀ nítorí mo ti gbọ́ nítorí pé kéèyàn gbàwẹ̀ ní. ká kọ̀sẹ́ńtọ́ sọ pé kéèyàn gbàwẹ̀ òjíṣẹ́ náà sọ àṣìlá máa ń gbàwẹ̀ níjọ́ ismail wọ́n béèrè pé kí ló dé tó fi jẹ́ pé ààwẹ̀ ismail rẹ̀ rẹ́gúlà oníjọ́ tí wọ́n bí òun nù. No من هو الذي لا yantiqu anil الهوى؟ إن هو illa وحي يوحى. ọlọ́run ọba ló ní kọ́ gba àwẹ̀ ń jọun kó fi dúpẹ́ fóun sọ̀hí tó sọ bẹ́ẹ̀ fún Abubakar tó dára àná kò sẹ́ni tó dáa tó nínú umma nínú àwùjọ ẹ̀dá lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba ẹni tó tún tẹ̀lé Umar bin Khattab radiyallahu anhu ajma'in wọ́n sọ bẹ́ẹ̀ fún ọgbọ́kọ́ gba àwẹ̀ rí pé sọ pé ń tí wọ́n bí ni mò ń gba àwẹ̀ tàbí Uthman bin Affan radiyallahu anhu ajma'in ọgbọ́rọ̀ ẹ̀rí àbí Imam Ali radiyallahu anhu ọgbọ́rọ̀ ẹ̀rí torí náà tiẹ̀ kò sùn sí ìyá rẹ̀ nu ọlọ́run fi yà sọ́tọ̀ ni a lè bá a lè kọ́pì rẹ̀ lórí èèyàn bó ṣe jẹ́ yí pé a lè fẹ́ ju ìyàwó mẹ́rin lọ ẹni tó bá kọjá mẹ́rin ó ti di pé ká mu tìmọ́lé ká dá ṣeré àfún. Ah. Ah. so kò sí ẹ̀rí fún. à ń ìrètí tó o bá rí no problem. lórí bẹ́ẹ̀dẹ̀ yẹn ni sà ẹ jẹ́ kí n take advantage yẹn ẹ má bìí dúró lọ àwọn àgbàlagbà máa ń fẹ́ dọ́gbọ́n sí i. asalaamualeykum. wa aleykum salaam. ẹ jọ̀ọ́ wọ́n kí ashi ní mosque náà àdèmọ̀ ń sìn pé ashi ti wà níbi quarter after four twenty no. after four. rárá a pè asiri nísìn níbi twenty two after four a kì ní four thirty. all right now. okay àwọn akitì wọn fọ. ká ká sọ ká ṣàlàyé fún wọn. okay. subu nísìn ti change. okay. ó ti ń wọlé nísìn ní nǹkan bíi six fajiri ó ti wọlé ní nǹkan bíi six ní. nígbà tí wọ́n kí zuru sa lọ́sàn mi ni nígbà tí wọ́n kí zuru mo sùn. zuru yẹn wo kí sásìkò. wọ́n kí bọ̀ ìmí sùn so nígbà tí màá tají níbi yàrá ń fọ yẹn wọ́n á wò pé ṣé mo lè fi aṣùtàn kí yẹn ṣé mo lè dà níyàn zuru mọ́. bẹ́ẹ̀ni ṣó mu. ó ẹ dà níyàn zuru ẹ sì tẹ̀lé ìmáàmù tó ń kí àṣírí lẹ́yìn láago mẹ́rin tí ò ti wọlé yẹn mo sọ. tí ò ti wọlé òkè àwọn yẹn náfìlà àwọn rò pàṣẹ làwọn ń kí. <laughs> ok na. ṣé mo lè. <laughs> na but ẹ ṣàlàyé fún wọn o tẹ ẹ bá kírun tẹ ẹ fi ṣàlàyé fún yín pé irun tí mo bá ń kí zuru mi ni mo kí lẹ́yìn yín torí pé rákà mẹ́rin náà ni. Okay. Uh -huh ọ̀ràn yẹn ni fẹ́mi but nafla ni fẹ́yìn torí pé àsìkò ẹni tó kírun kásìkò rẹ̀ tó tó kò nírun ẹ̀ ṣàlàyé fún wọn bá àyàfi tó bá já rìn ìrìn àjò tàbí ẹni tó ní uzur sọláṣẹ àhàzà. mama tusa ọmọ tí bàbá rẹ̀ bá ṣe ní tipátipá. ọmọ tí bàbá rẹ̀ bá ṣe ní tipa. bàbá rẹ̀ bá ṣe ṣekúṣe. ó ní bàbá náà ti wá kú adẹ̀gbọ́yé pọ́n ní bí bàbá bá kú èèyàn lè máa ṣàdúrà fún ṣé ọmọ tún lè máa ṣàdúrà fún bàbá náà. bẹ́ẹ̀ni kò bọ ìwọ rí pé òun ni bàbá rẹ̀ kú ò bó tiẹ̀ jẹ́ pé lẹ́sẹ̀ ni. Wow. Wow. Now, جزاكم الله خيرا so wọ́n ní ìbéèrè wa látọ̀dọ̀ àwọn sisters lókè ni wọ́n ní obìnrin tí ó jókòó sílé ní tẹ̀lé àṣẹ ti ọba adẹ́dà. tó sọ pé waqarna fi buyutikunna. so wọ́n ní ọba adẹ́dà wá kára pé ọkọ rẹ̀ jáde láyé ni. òun sì ní kò ní nǹkan tí ó ń ṣe ní ètò fi ń wá owó àbí nǹkan. kí ló kọ́ sílẹ̀ eh, eh, kò tẹ̀ sí nǹkan tó kọ́ sílẹ̀. Eh, wọn ò fàlàyé yẹn sí ìwà ìta. so wọ́n ní irú ìgbésí ayé wo ni obìnrin náà wà gbé lẹ́yìn ìgbà tí ọkọ ẹ̀ ti wá. ìgbésí ayé tó lọ́wọ́ bá fún gbogbo àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo níbẹ̀ wọ́n gbọ́dọ̀ mójútó kí a máa jẹ responsibility wọn ni bó ṣe jẹ́ pé nísìn a rí ọmọbìnrin tó ń lò jab tó ń lọ àwọn kan fẹ́ mọ̀ lẹ́sìtẹ̀ gbogbo ẹni tó bá lóun lágbọ̀ọ́yé ọgbọ́dọ̀ dìfẹ́ǹdì rẹ̀ tí wọn bá fi dìfẹ́ǹdì rẹ̀ wọ́n tí wọ́n fi ṣe àbòsí sọmọbìnrin yẹn wọ́n jẹ ìyà láti nù sáré lọ torí ọ̀rọ̀ jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní umira bi abdin an yujalad fi qabrihi ní al جلدة وما زال يسأل ويدعو حتى جعلت جلدة واحدة فلما جلد ملأ قبره نارا فلما أفاق قال لما جلدتموني قالوا إنك صليت صلاة بدون التهور ومرت بمظلوم ولم تنصره مظلوم òjíṣẹ́ náà sọ́lá àṣọ́lá ní arákùnrin kan ọlọ́run pa àwọn màláìka láṣẹ kí wọ́n fún un ní ẹgbà ọgọ́rùn-ún nínú sàárè ó wá ń bẹ lọ́wọ́n ọba ó ń bẹ lọ́wọ́n ọba yín tún ṣe béèrè èmi mo ṣe tó fi dà báyìí ńgbà tí ẹ̀bẹ̀ yìí pọ̀ tádùá yìí pọ̀ wọ́n torí pé jẹ́ olùgbàgbọ́ òdodo torí pé jẹ́ olùgbàgbọ́ òdodo tó yẹ pé kèfèrí ni kò wọ́n máa dùn àìkèfèrí ní ìlà tọ́lá gbogbo ohun ṣe ládùn àwọn kan wé tàmàlà rẹ̀ ni wọ́n wá pa ọgọ́rùn-ún wọ́n wá ẹyọ kan ṣoṣo wọ́n wá nà ń bẹ̀ but oró ẹyọ kan ṣoṣo gbàngbà wọ́n nà sáré ìgbiná ni gbà iná yẹn wá lọ ọ̀lẹ́ wá ní èmi mo ṣe tẹ́ẹ̀fì nà mí lẹ́gba wọ́n ní ó kírun kan láìsè mọ́tótó tọ́lá àwọn tí wọ́n lé ọmọ ń tọ̀ wọn ò bìkítà wọn ò ṣe istibra kúrò níbi ìtọ̀ wọ́n kàn dálẹ̀ náà ni wọn ò ní kóra rún kọ́kántán kẹntàbà òróró ọ̀tọ̀ pẹ́pẹ́ ẹ̀gbẹ́ ìmẹ́lára ṣòkòtò kìí ṣe àpèjúwe mùsùlùmí. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlẹ̀ ní wọ́n mọ̀ rọ́tẹ̀bí mùsùlùmí ọkọjá lẹ́gbẹ̀ẹ́ ẹni tí wọ́n ń ṣàbòsí sí ọ̀ọ́dẹ̀ wọn ṣe. tóbi ẹ ara ti ní obìnrin ìmọ̀ olónìkọ́bù tàbí olóyìí hijab ọ̀wọ̀ ìwọ rẹ̀ ó ti dọ̀nà yẹn léwa lórí a gbọ́dọ̀ jẹ́ kí àwọn kan fẹ́ wá mọ̀lẹ́sẹ̀ eégún mọ̀lẹ́ ò léégún eégún mùsùlùmí káwọn máa mọ̀lẹ́sẹ̀ haramu ni gbogbo ìwọ rẹ̀ aṣọ obìnrin tọkọ rẹ̀ jáde láyé tí ò sí ọ̀nà jíjẹ mímu a gbọ́dọ̀ ṣe ń gbìyànjú fún un a dáwọ́ jọ fún un láti ránṣẹ́ èyí pàtàkì hmm. láti mú ìwọ ọba adẹ́dà tọ́lọ́run gbélé lórí wọn kó fi rọ̀ ọlọ́run láti ṣe náà èyí pàtàkì ni ó fi jẹ́ yí pé kéèyàn fẹ́ opó ládàá tó pọ̀ ń bẹ́ ń di rẹ̀ but kìí ṣe irú ògìrì wa ló lè fẹ́ opó ẹni tí ó ní ìpáyà ọlọ́run ọba tí ó dẹ̀ gbé nígbé ẹ̀sìn wípé gbogbo wàhálà tó ń bá rí ń bẹ̀ ojúṣe ẹ̀sìn ni ó ń retí ẹ̀sìn lọ́dọ̀ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala. náà kìí ṣe wípé wọn kúkú ti ní ládàá wà ń bẹ ọ̀làgbára rẹ̀ ọ̀làǹbọ̀ la. náà. jazakumullahu ìbéèrè kejì wọ́n nígbà tó ṣe wípé ilé náà ni àwọn ọmọbìnrin wọn ó padà jókòó sí. náà. wọ́n ní ìjọ yẹ ká rán wọn lọ síléèwé iléèwé àkọ́bẹ̀rẹ̀ àti iléèwé gíga. bẹ́ẹ̀ni wọ́n wé wọ́n mọ̀ kéw ojú inú là ojú tìta náà là. àwọn ni wọ́n lè mójútó ayé ju àwọn olójú kan tàbá fọ́jú ráúráú lọ látara yí pé kí ni ẹ̀tọ́ ọmọ wọ́n lè lò ó láti fi ṣiṣẹ́ inú ilé tí wọ́n fi gbowó tiwọn but kìí ṣe yí pé wọ́n máa lé ayé káàkiri bọ́kùnrin náà sì lè ká rárá wọ́n lè ṣiṣẹ́ but kìí ṣiṣẹ́ tó jẹ́ wípé yóò wá sọ. So, ìmójútó ọmọ nínú ilé tàbí mójútó kan yóò wá di tọ́jẹ́ yí pé bí mo lè ṣe ń ṣe ni èyí ò sí wẹ̀ ọ̀ràn yẹn iṣẹ́ ni tó wà lórí rẹ̀ Islam fi àlàlà ó lè ṣe business ọkọ rẹ̀ ó bá mójútó ọgọ̀rọ̀ ń bẹ̀ ó lè ṣòwò ó lè kọ́mọ lẹ́kọ̀ọ́ gbogbo oríṣiríṣi nǹkan yìí ló lè ṣe alhamdulilayi rẹ̀ ti rí ọgọ̀rọ̀ nínú àwọn ọmọ ìyá wa wọ́n ń ṣe homeschooling fún àwọn ọmọ nínú ilé wọ́n dá ọmọ oúnjẹ fún wọn dájúdájú tí wọn ò bá ní ẹ̀kọ́ ni eléyìí ò ní ṣe ṣe gbogbo àwọn eléyìí ò ní ṣe ṣe so now. now. so ìbéèrè kẹta. naam alaasfar mada indak naam bilmukaddira asana yakuna bilmukaddira. mo kàn fẹ́ sí nǹkan tí ẹ sọ láti yẹn ni dẹ̀ pẹ̀lú fíẹ̀ pé káwọn èèyàn wò pé well kòkó ṣọ̀nà yàn ká kọ́ àwọn ọmọbìnrin ní ẹ̀kọ́. Ah, ọ̀rọ̀ yẹn ni. nínú sísílá ọ̀sán ìṣàjọ́ sí ẹ̀sìn dè. ọ̀rọ̀ yẹn ni. wọ́n ní pé oṣù ah, àṣàlámù Sheikh Albani sọ̀rọ̀ nípa rúkìá. bẹ́ẹ̀ni. wọ́n lé nìkan wá mọ rúkìá yẹn gbàgbé orúkọ ẹni tó pèsè àbí àyẹ̀. àná sọ́sọ́ wọn sọ fún pé kọ́ arábìnrin yìí ní rúkìá kọ́ ní kìtàbà alimiha kìtàbà. naam kọ́ bí wọ́n ti ń kọ́ bọ́tìsì lè kọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni writing. bẹ́ẹ̀ni. so ṣé kábàánì wọn kọ́mẹ̀ntì pé lára àbòsí oppression ní pé kéèyàn wò pé obìnrin ni ká mójútó ọkùnrin ni ká jẹ́ kó kàwé é pé obìnrin kò necessary kí òun kàwé so àwọn circumstances tó kọ́ surround ẹ̀ ìyẹn máa wà careful of tí wọ́n máa rí pé ẹ̀kọ́ tó ṣọ́ ọmọlúwàbí obìnrin islamically lè máa mójútó ọláwà rẹ̀. bẹ́ẹ̀ni so mùsùlùmí ètè boko haram ìtumọ̀ boko haram ni wípé ìwé kíkà iléèwé lílọ ó wà haram níta ń pè ní boko ni pé ọ̀làjú wèé but ẹja gbọ́yé o wọ́n rí wí but ibi tí mistake ti wá ni wípé wọ́n yí ọmọ dànù tómitómi sóbi ẹ báyìí ni throwing the bath baby away with the bath water ibi tí wàhálà ti dé nù torí pé kí ni ọ̀gọ̀rọ̀ lọ léèwé wọn obìnrin ọ̀wọ́ṣọ́ mùsùlùmí mọ́ ó ti dìdàkudà ó ń pààmù oorun ó ń ṣìyànlẹ̀ ó ń ṣíralẹ̀ ó ń ṣe gbogbo báwọn ọkùnrin náà mutí ó ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń kówó jẹ wọn ọ̀ràn lù lọ́wọ́ tí wọ́n bá jalè tán wọ́n lè gbé lọ́ọ̀yà wọ́n máa fi tún wọ́n máa fi dìfẹ́ǹdì ara wọn tó yẹ pé àmọ́ gbogbo eléyìí nípìlẹ̀ tẹ́lẹ̀ so àwọn á wò pé àti ntọ́dà àti ntí ọ̀dà ń bẹ̀ haramu torí tóun ló ṣe sábàbí rẹ̀ ibi tó fa nù tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ní tí ó yẹjú ń bẹ̀ kakọ́ mọ́lẹ́kọ̀ọ́ kakọ́ ní gbogbo oyún ara Islam lọ́wọ́ but ọ̀nà tí wọ́n gbàgbé wá òun ló wọ́ ọ̀nà yẹn làwọn ó tún ṣe ibi tí wàhálà ti wà nù but àwọn tí wọ́n ń sọ gan ibi tí màá wọ́n mọ ìwọ̀nba ni exposure tiwọn náà ọ̀hún níwọ̀nba ẹni tí wọ́n ń pa lánàá ó wà nínú àwọn tí máa ń pè wọ́n jókòó wípé gbogbo ń tẹ́ ń sọ iye ìsara rẹ̀ o kódà ìgbà tó ń sọ fún wọn òun náà electrical electronics ni mo kà èmi náà tún lọ ṣe masters sí kẹ́ ẹ fi mọ̀ wípé nǹkan wọ̀nyí ó láǹfààní gbogbo àǹfààní tí ẹ rí mi tí mò ń ṣe tí mi bá mọ̀ báwo ni mo ṣe lè fẹ́ fi ṣe àǹfààní fún yín à ń lo internet à ń lo kínní for masalan aburú tí ń bẹ nínú ká máa lo internet Facebook nǹkan kan kìí ṣe kékeré bọ̀ dáadáa náà pọ̀ ń bẹ̀. sọ yìí wọ̀lọ́lá káwa sọ pé torí pé àwọn aburú kan wà ń bẹ̀ yẹn ẹ̀yìn jẹ́ àlò mọ́ rédíò torí pé orin burúkú máa ń wá ń bẹ̀ gbà yẹn ẹ̀ mọ̀ jẹ́ àgbọ́ rédíò mọ́ newspaper ẹ̀ jẹ́ àkà mọ́ wọ́n fi iná náà ó ní aburú tí wọ́n fi ń ṣe ẹ̀ mọ̀ jẹ́ àwùlẹ̀ tán náà mọ́ ẹ̀ jẹ́ àwọ̀ gbó lọ. so gbogbo wọ́nranwọ̀nran ló fi jẹ́ pé ẹ̀sìn kèé ṣeré mọdé tọmọdé ọ̀wà jálù tí ó àmọ́ gé bó ṣe wù ú ọlọ́run ọba nínú ẹ̀sìn ó ṣe nǹkan kan ní pàtàkì ọ̀dọ́ ọ̀gbọ́dọ̀ kóra wọn jọ láì ságbàlagbà kan tí ń darí wọn àwọn obìnrin ọ̀gbọ́dọ̀ kóra wọn jọ kọ́mọ́sọkùnrin kan tó gbọ́lọ́gbọ́n lórí tí ọmọ darí wọn torí afọ́jú ò lè tọ́ afọ́jú ẹgbẹ́ rẹ̀ lọ́nà afọ́jú lóbìnrin ọ̀dọ́ afọ́jú ni wọ́n wọn ò lè dára wọn jẹ kí wàhálà wọn ṣẹlẹ̀ kò sí ìjọ kan táwọn ọ̀dọ́ kóra wọn jọ tó tó ọdún mẹ́wàá tí wọn ò fi ní jẹ́ pàjà tó ká ni wọ́n jà torí pé kí ni àdámọ́ ni exuberance yẹn aromi inú wa ubuzuhuru ó fẹ́ hàn ó fẹ́ jẹ gàba lé àwọn kan lórí but àgbàlagbà yóò máa wò í pé tó kí lòun ó fi jábọ̀ rárá ẹ má ṣe báyìí àwa náà kọjá nírú irú nǹkan báyìí ọ̀dọ́ yóò máa jó lára ṣùgbọ́n àgbàlagbà ọmọ òkè rárá kò tí tó bá mu ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí làwọn máa ń sọ pé tí ọ̀dọ́ bá rí àgbàlagbà kọ́ lẹ́kọ̀ọ́ báyìí bí tẹ́dẹ́ rouge ní sísẹ̀ntẹ̀lé nípele ìpele ìpele ńgbò bá yá yóò yé òun náà lákàyè ó wọ̀ ọ́ gbogbo nǹkan tó yẹ kó ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò rí gbé nǹkan wà gúnrégé torí nísìnyí mọ́sálẹ̀ ọmọ tí a bí lóòjọ́ tójú bá ń kàn wá afẹ́ lẹ́nu àbá ń fa tẹ̀tẹ̀ kò ní padà rírìn yẹn rìn. wọ́n sọ pé mani sáàjàlá ṣéhàn kábílà hawanihi ó hermani ẹni tó bá lóun kánjú kí nǹkan ṣẹlẹ̀ tásìkò rẹ̀ tí tó ọlọ́run ó ya wípé kò tiẹ̀ ní rí nǹkan yóò fi jẹ́ ah, ọmọ tàbí lè ń dáhùn wípé ah mo fẹ́ kọ́ mọ tèmi náà tètè rìn jàre ọmọ àǹfà ń tẹ̀tẹ̀ kí ọba ti ẹ̀ kú ẹsẹ̀ yẹn ò ní wúlò so ọ̀dọ́ ọmọ àgbàlagbà ara àìṣe báwọn ẹja tún gbé gbàná báyìí ó ṣe báyìí ẹja tún gbé gbàná báyìí bọ̀tọ̀ ọ̀dọ́ ọmọ wípé rárá àyínú ọ̀dọ́ ọmọ pé ṣé bí kú ni kú nǹkan wà máa bàjẹ́ lọ ntí ó wà bàjẹ́ yọpọ̀ ju ti ó tún ṣe lọ gbogbo wọ́nranwọ́nran ni ti ń ṣẹlẹ̀ ọ̀dọ́ ọ̀fẹ́ sí lábẹ́ àgbàlagbà tí ọmọ rèé mọ́ wọ́n fẹ́ jáde tipátipá nítorí ń da gbogbo ẹ̀rú nù nítorí ń da gbogbo ẹ̀rú nù àfikọ́ lọ́wọ́ bọ́ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa ṣe sọ gba tí bàbá wa Sheikh Abdulaziz Mbass tán jáde láyé pọ̀pẹ́ rẹ̀ Al-Albani tẹ̀lé sọ́lé ibùnú sèmi náà tẹ̀lé ó bá mi wájú káwá oníṣe ó ní fìtínà dé mo ní bẹ́ẹ̀ ni ó ní ilẹ̀ ti rọ́ mo ní bẹ́ẹ̀ ni tá a bá wo ti ń ṣẹlẹ̀ ní international sphere àwọn èèyàn wá ń jádùn wọ́n fẹ́ tẹsẹ̀ bọ́ bàtà ń siwẹ̀ ọlọ́run ní gírèèdì ẹsẹ̀ tí ó wọ̀ ní ti fa fìtínà nù lágbájá kó rọ́dù fún lágbájá sàkásẹ̀ pé fọ́ lágbájá lẹ́nu ti ṣẹlẹ̀ nu ẹni tí ò bá mọ ti ń ṣe eyín ni ọmọ rán yóò wá fi ìmọ̀ gangan lẹ̀ nítorí náà káwọn ọ̀dọ́ ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìbéèrè tí ó kẹ́yìn wọ́n ní ẹni tí wọ́n ṣe operation fún as a result of that ó wá ń wò ó pé ṣé òun lẹ́tọ̀ọ́ sí issue family planning kó bóyá operation yẹn bóyá wọ́n sọ pé kò lè ó máa affect health àbí nǹkan. dókítà mùsùlùmí tó nípa ayà ọlọ́run ọba òní ò lè sọ yìí tó bá yẹ pé dókítà mùsùlùmí ni tó nípa ayà ọlọ́run ọba wọlé àlẹ ó lè sọ yìí ọ̀gọ̀rọ̀ àwọn dókítà ni kò sí àsìkò ibòmíì ti development medical facilities ti wà wọ́n ní kò di lọ́wọ́ ṣùgbọ́n tó bá yẹ pé ewu wà ewu máa wà ń bẹ̀ dókítà mùsùlùmí tó nípa ẹ̀ ọlọ́run ọba òun ni ó wà á mú recommendation yẹn wá tó bá yẹ pé fíìdì rẹ̀ ni pẹ̀lú ìpáyà ọlọ́run ọba lórí tóní tó dẹ̀ mọ̀ pé n tóun bá sọ òun lè jábọ̀ fún níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama á tẹ̀sí sí ní salamu alaykum. wa alaykum salaam tọ́lá. ẹ ṣe gan ni sir. kọ́jà tí mo kọ́kọ́ béèrè ni lórí rìbá. náà mo rí wípé ó ṣe díẹ̀ tí mo open account nah. as a fixed eh, deposit nah. torí nígbà yẹn eh, àgbáyé òsì ìgbà tí mo believe pé wọ́n ń sọ ni pé kí ọ̀rẹ́ wa bá mi àbí hmm. kí ọmọ yẹn wa bá mi face to face hmm. yá mi lówó ń fi oye báyìí kún ìyẹn ni mo rò pé rìbá bẹ́ẹ̀kẹ́yàn ní owó kó fi sí bank kí wọ́n sọ pé àbí kó bá wọn negotiate hmm. pé thirteen percent kí n sọ pé fifteen percent so èyí ń kò ṣe rìbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ agbẹ́lẹ́ wa lékún so nǹkan tí mo ṣe nìyẹn so ó wá di ní àárọ̀ ìbọn wà rò pé ah, nígbà táyé àgbọ̀ ti dé ìsìn tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ má lọ ń bè lọ pé tí pírọ̀dù yìí ṣe ẹ ti fi owó yẹn pítẹ̀ yẹn ti ṣe ẹsẹ̀ dákàtì tèmi wọn ní àwọn ti ṣe gbàbí tó bá ṣe máa bá wọn jà pé kí ló dé máa rò pé láti tó ẹ̀mí òwúlẹ̀ béèrè mọ́ bí irú interest ẹ̀ mẹ́rin sì èèyàn lè gbà kó fi ṣe ti tọ́lọ́hún àbí kí n kúkú close ìgbà tí àìmọ̀ kan wà yẹn afọlọ́hùn àmọ̀sárafa ọlọ́run forí jìn àṣìṣe ńgbà tá a mọ̀ kankan ìgbà tẹ́ ti mọ̀ ẹ close fixed point deposit. interest tó ti máa wà ń bẹ̀ yín sí kí ni kí n fi ṣe. àwọn àfáà ní a gbọ́dọ̀ fi. ó fún ọ tẹ́sìn jẹ a gbà á láti fi sọ wípé a gbọ́dọ̀ gbà á láti ná pé a jẹ torí pé bẹ́ẹ̀ tó jẹ haram tó jẹ rìbá náà nù but bí uh, social project tí ẹ ṣe pé directly ọjọ́ mọ́ǹkan ẹ̀sìn wọ́n ń sanwó ọlọ́dẹ àdúgbò wọ́n ń kólẹ̀ àdúgbò wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan báwọn èèyàn lè na sírù nǹkan báwọn. èèyàn lọ sílé ọlọ́run. Ah, torí bàdà ni èkejì òun ni nípa ti politics asaga full line hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pé two thousand and fifteen hmm. èmi náà máa díje hmm. so kódà gan mo ti wọ́n sì ń lé wa ká lórí rẹ̀ dùn. kódà gan mo ti dé ìgbésẹ̀ tó yẹ pé mo ti bá dé bìkan so torí tíṣà ni mí mo lè lérò pé tí bá tún ṣe politics náà èèyàn lè fi ṣe ti aráàlú bẹ́ẹ̀ mo wá ń bá. gbogbo wọn tí a máa ń sọ náà mo wá ń bá àlùwalá olóògì ní dẹ̀lì mo wá ń bá muslim brother kan sọ̀rọ̀ tẹ́ pé òun ni mọ́ọ̀mù àti pé òun náà dẹ́ mo gbìyànjú nípa súnà ó wá sọ pé ó wá discourage mi totally pé pé kí má tiẹ̀ sọ pé mo máa fi ara sí kẹ́ má forí ara yín fọ́ àgbọn bẹ́ẹ̀ ni sà pé kí má tẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó ń wá mú wá ni wípé ó ní politics tí wọ́n ń ṣe ní nàìjíríà democracy ni democracy kẹ̀sì ni ọmọ ènìyàn ló ṣe agbẹ́tẹrù ẹ̀. so ó yàtọ̀ sí òfin ọlọ́run ọba ọlọ́run ọba pé tó yẹ pé ibi tẹ́ pé wọ́n ti ń ṣe pọ́lísì tọ́lọ́run ọba tẹ́ pé wọ́n máa dìde ìfàyàn sílẹ̀ tẹ́ pé kì í ṣe pé èèyàn fún ẹ ló máa fún ẹ sọ pé òun fẹ́ díje pé èyún ò dáa pé nàìjíríà yìí pé nǹkan tó ń ṣe democracy yẹn hmm. pé kò dáa bàtà ìsọlẹ̀ kan pé tẹ́ pé èèyàn lè ṣe dáadáa tó dára lójú bóta kò tó bá yẹ láti fúra rẹ̀ fún ọ gbogbo àwọn tí wọ́n wá jáde lọ tí wọ́n láwọn dára àwọn lójú wọ́n sọ síta but wọ́n ń kábàámọ̀ burúkú nìsí. Hmm. so àádẹ́ man qasama lam yara bima raha arahu ma yidni ilayhi ma laha téèyàn bá fi téèyàn rí tó fi ṣe àkàrò lórí tí ò tí ì rí nítorí yọtọ̀ka bíwájú ṣe rí fún un àbí sáà ẹ má bínú sáà àwọn dàtọ̀ tó tún wá sí mi lọ́kàn ni pé ó dùn mí pé mo ti dàgbà díẹ̀ sí i kábà ní pé mo bá sì kéré tẹ́ pé egungun sì le tí wọ́n lè join bí force mo rò pé bóyá kò o ti overthrow government bẹ́ẹ̀ má rò pé tí wọ́n bá bímọ sábà èyí ò kì í ṣe pé bóyá wọ́n wulẹ̀ ń dìbò ẹ̀ka bá bímọ tó fi Islam ni wípé láti lè fi tún ìlú ṣe. kéésì lànà Islam ò ní wípé ka ka dojú ìjọba bolẹ̀ àwọn ìjọba tí wọ́n bá sàlàfíà jà tí wọ́n bá mọ sàlàfíà ni sàlàfíà gan ló yẹ kí wọ́n encourage torí pé kí ni sàlàfíà ọkọ̀ sàlàfíà olórí sàlàfí òní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àwọn tá à ń fi tí wọ́n ń ṣàríkọ́ṣe lórí rẹ̀ òní àwọn sàbí rẹ̀ rọ́jàlá àná àtàwọn tí ó fún wa ní tẹ́síkíà lórí wọn. èèyàn gbọ́dọ̀ máa rí tó wà nípò hmm. ìwọ̀ tá a gbọ́dọ̀ fún olórí ó ní ìtẹ̀lé lórí ti dáadáa tí ó bá ti sọ pé ká má kírun kò sọ pé ká má kò ṣe òfin tó jẹ́ pé yóò jẹ́ haramu tí ó pẹ̀ fún wa lára a lè pàṣẹ. sọ́wọ́ wọ́n gbé wọ́n gbé sàlàfíà lẹ́yìn àbí kí wọ́n gbé lẹ́yìn ọ̀yẹ́ kí but ẹni tí ń bà wọ́n lẹ́rù ò ní wípé ọ̀gọ̀rọ̀ wọn gẹ́jẹ́ gúdú jẹ́ra ni wọ́n n tí wọ́n ń jẹ tí ò rí bẹ́ẹ̀ wọn ò fẹ́ kára ló e òfin yìí ń bọ̀ yóò bí wọ́n léèrè bó lẹ́ ṣe rélé anẹ́lẹ́kàhàbà mbolo ti rélé torí náà islam tá a bá gbéyàn sípò ó níye tá à ń fún un tó bá wá kú òǹbẹ̀ àwa rí i pé n tó ní lọ́wọ́ ó ju ń tá a fún lọ kìí ṣòfin yí pé ó jalè àgè lọ́wọ́ ni o àwọn èèyàn ń ṣe mistake ni pé torí ah torí yẹn ó ti jalè kán gé lọ́wọ́ là á ọjà ń bá àmọ́ náà ni gbóhùn tó kóhùn á fún un ní òǹdí wọn n tó tọ́ sí ṣe àwọn pàṣàbò sí si, èyí tó kù á gbé sínú ọ̀rọ̀ aráàlú láti fi tún lù ṣe àwọn tí wọ́n kó billions jọ àní payín àní gẹ̀yìn tí ò wúlò fún wọn tí ò wúlò fún àwọn kìí ṣe pé hmm, ẹ máa kó o wa èwo nìpín tí wọ́n ń bẹ̀ ṣé bí n ta bá wọn ṣàlùkáwà nínú pé á fún wọn wọ́n dẹ̀ láwọn ó ṣe service fún lò ṣé bí khidma ni wọ́n láwọn ó ṣe fún lò owó sídìmọ̀ yín ni ìyókù á fi tún lù ṣe tá a bá gba tọwọ́ ẹnìkan ó yanjú ọ̀rọ̀ electricity nàìjíríà sọ yìí wọlé náà tá a bá kó àwọn mẹ́wàá jọ tá a gba tí wọ́n kó báyìí lórí eléyìí gbogbo àìrí náà àìrí lò ní nàìjíríà yóò kó ń bẹ̀. ara wà lófin là fi gbogbo ẹnu sọ wípé kò sí àbáyọ. fún tí ń bẹ́ ńlẹ̀ yìí àfi ká Muhammad sallallahu alaihi wa sallam. ẹ má bẹ̀rù kẹta fẹ́ jọ bí i'm sorry sà. gẹ́gẹ́ bí nǹkan tí ẹ kọ́kọ́ fi kọ́ wa pé kò dáa kí ọkùnrin ọkọ tìyàwó kọ́ ní àjọṣepọ̀ ní bedroom àbí ní toilet. àfẹ́fẹ́ àfẹ́fẹ́ kọ́ tìyàwó ọkọ ní eh ìsá eh. okùn harsulakum fatu harsakum annashitum eh. mo ṣe bí tọ́lẹ̀tì lẹ́ rárá rara ní tó túnmọ̀ sí ibi ti ń jáde ìyẹn ní pé fúrọ̀ bẹ̀tìyàn lè kìyàwó ẹ̀mọ́lẹ̀ ní tọ́lẹ̀tì kò síbi tí ò male lè kí mọ́lẹ̀ kọ́sà mọ́ dojú ayé aláàlì rẹ̀ ni salamu alaikum wa alaikum salam sọ́wọ́n oh, kan èmi náà ní béèrè kan àfáà tí ó béèrè rẹ̀ ni. ẹ ṣe bàbá mi naam alhamdulilayi allahumma salli ala muhammadu wa sallim assalamu alaikum wa rahmatullahi wa barakatuh tó jazakumullahu khairan sa ọlọ́run jẹ́ àrí yín pẹ́ ẹ má lọ ṣàlùwà lámbẹ̀ ní fẹ́ béèrè béèrè mi ẹ tẹ́tí gbọ́ ẹ má chìtì mi naam ìkan nínú àwọn ọmọ ẹ̀yà ló rán mi sí yín pé kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín kẹ́sì dá wa ìbéèrè náà ni pé wọ́n fún ní admission ní Zaria the last two years torí pé nǹkan ò sí lọ́wọ́ ọlọ́run ò di omi top ìgbà tó di pọ́n close ẹ̀ ló ṣẹ̀ wá ń sọ but lọ́dún ìwọ̀n ìtún ó ìtún bọ́ náà